Yoruba nation, up Yoruba nation. Up Yoruba nation, up Yoruba nation, up Yoruba nation, up Akitoye, up Igboho Òòṣà. Mo lẹ ti rí bàbá jìjìnrìn yìí. Tí dára ṣòfin ju ẹ̀ yìí. Mo lẹ ti rí àgbàlagbà òpònú yìí. Mo lẹ ti rí bàbá tí ò ná gbọ́ lórí yìí. Níbo lẹ ti rí àwọn àgbà òṣìkà tó gbẹ̀yìn lé? tó pàtàkì tàbú wa níbo ni Sunday Igboho òjíṣẹ́ Yorùbá lè ṣọmọ ṣé bàbá yìí nọ́mà ṣé bàbá yìí nọ́mà àgbàlagbà tó ń rorí bí ọmọ ten years old ẹ tẹ̀sí lójú bàbá tó sọ lórí dára yìí tí dára ṣó fídíò ẹ ẹ tẹ̀sí bàbá yìí lójú ọ̀rọ̀ òmùgọ̀ ni bàbá yìí sọ ọ̀rọ̀ òponú ẹ wà àwọn àgbàyà tó gbẹ̀yìn ilé ẹ wà àwọn àgbàyà tọ́jọ́ kan sí ti máa dàrú ṣé catholic mi ṣe tó make sense. báwo ni bá kájọlé wá láti wá gba ìjọba lọ́wọ́ democratic government ṣé bàbá ìjọ ni bàbá yìí pé ṣé irú àwọn bàbá ilé ẹ̀ka máa gbàrú ẹ̀ ẹ má fún wa lọ́rọ̀ dìdìrín mọ́ ẹ má fún wa lọ́rọ̀ dìdìrín mọ́ ẹ má rìpíìtì irú àwọn tí ò ná gbọ́ báyìí lágbàlagbà up Yoruba nation up Yoruba nation Yoruba nation we stand Yoruba nation Akintoye àti Igboho we stand any other thing counterfeit counterfeit. Mokiwugwa and welcome once again to the Friday broadcast as we go into the conversation. Share the program and um, let me know in the comment section if three square meal is still some kind of option in Nigeria today ṣé ẹ̀ ráyè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ àbó ti di méjì àbó ti di ẹyọ mò ń bọ̀ mo ti dé. Hmm. I am a member of Yorùbá Nation. I am no party to that rubbish they are doing. Hmm. Immediately it happened, I I called Sunday Igboho. He said, Baba mi, mi ò mọ́wọ́ mi ò mẹ́sẹ̀ nú ẹ o. I said, okay. Hmm. I am a member of Yorùbá Nation. I am no party to that rubbish they are doing. Mm. Immediately it happened, I I called Sunday Igboho. He said, Baba ni mi ò mọ́wọ́ mi o mẹ́sẹ̀ nú ẹ o. I said, okay. Mm. I am a member of Yoruba Nation. I am no party to that rubbish they are doing. Mm. Immediately it happened, I I called Sunday Igboho. He said, Baba ni mi ò mọ́wọ́ mi o mẹ́sẹ̀ nú ẹ o. I said, okay. Mm. I am a member of Yoruba Nation. I am not party to that rubbish they are doing. Mm. Immediately it happened, I, I called Sunday Igboho. He said, Baba me mi ò mọ́wọ́ mi ò mẹ́sẹ̀ ẹnu ẹ̀ o. I said, okay. Mm. I am a member. That is Babawa Oba Orílẹ̀ Kenta tí wọ́n bá wa sọ̀rọ̀ mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò mo ti dé. Thank you, Nabat. how we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have the conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I'm quote, and I quote, not my statement, Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word, the word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western Region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation, and the, men, and the many and varied communities have not knit themselves into a composite unit. This accredited to Sir Amadu Bello, former Premier of Northern Region. The third, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs, and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the country. This is How many of you can have three square meal? That is the question I'm asking. Èèyàn mélòó ló lè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ní Nàìjíríà? Mo ń bọ̀ mo ti dé. I pray God will give Asiwaju the courage to do it because it will affect even himself. It will affect all the APC powers. It will affect all the MDs of banks. The MDs of banks are the destroyer of this system. The powerful, the high and the mighty. he, he is stepping on their toes. I pray God give him the grace to do it. The next thing he should do, tell him if you know him, is to restructure this country. Nigeria is a fraud. One particular tribe repressing the whole of us. Did you hear what central bank governor wants to do? Just a department, the operation department of central bank, to be moved back to Lagos where you have 99% of the headquarters of bank. The north is agitated. Don't take Abuja back to Lagos. They don't care. If you all become beggars, it's okay for their oligarchic mentality. I talk like no other pastor talk. I talk like no other pastor talk. Because I have seen into governance, I have seen into the church. And I know where the problem is in this country. Are you hearing me? They may not like what I'm saying, but they cannot dispute the truth. This country cannot go on like this. Okay, I was talking about those who migrated. I don't blame those that want to japa. You know, initially I was saying don't japa. Do you hear me say that again? Japa if you want to japa. Oh. Because you look at the country and say, what future? If it goes on like this, what future? If it goes on like this, civil war is imminent. If it goes on like this, military intervention is imminent. Do we want to go back to that? No. Something must happen. I have always believed that something must happen. Do you see the way we pray in this church? Make Nigeria one. We don't pray. Nigeria is not one, and it can never be one. We are different nations tied together by force. We should still be one country, but let everyone govern himself the way he likes. Are you hearing me? Let the Niger Delta have their oil. Let the East have their resources. Let the Yoruba people have their resources. Let the North have their resources. Let them manage their security. Give them state police. Let everybody guard his borders. Let everybody generate his economy. Why must you generate oil in the Niger Delta and take it to the North? Why must you generate uh, uh, IGR here, all the VATs, and take it to the North that generate nothing? The 10 key northern states have sharia sharia says no to alcohol sharia says no to tobacco but alcohol and tobacco is what give us vat here and you take the money from there to spend where you say you don't want but you like the money uh, fraud fraud fraud fraud unfairness injustice Where did we sit down to make Nigeria 36 states? Where did we sit down? Nigeria was negotiated three regions, North, West, East, 1963, by plebiscite, Midwest came in. Where did we sit down and say we shall be 36 states plus Abuja, and the biggest one taken to the North? More local governments. Then we came with federal character you are qualified, but from the tribe you came from, you can't be qualified. Now, you can't pass any law in that National Assembly without Northern approval. They are in larger quantity. Deliberately made so. So how do we go from there? That is Pastor Femi there. Èèyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ní Nàìjíríà? Òun ni ìbéèrè tí mò ń béèrè, mo ti gbọ́sẹ́. Igbo, or whatever you have said, you see, it's not ignorable in the circumstance that we have found ourselves. It cannot be used positively to make peace rather than condemn him, asking to go, is to arrest him and put him behind bars. That's not the story now. the situation we have found ourselves calls for everyone to come to round table and appeal to their people. Sunday Igboho might not be the best of person, but the fact remains The fact remains when crises, when they come, they come from the, the lower cadre people in the society, and they're the ones that can talk to, to their people. The big men stay in their house, send people out to go and resolve it. My appeal is that Sunday Buhu, no matter how stupid or how you perceived him, he must be brought and be used positively in the resolution of this crisis. So that's my view. So that's the former governor of Ekiti State Ayodele Fayose. mo ní èèyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ní Nàìjíríà ti tèmi ẹ̀ tí ì dá mi lóhùn ẹ bá fi sínú comment section mò ń bọ̀ mọ́ ìtì dé. wọ́n ní mi síjọba mò ń lọ ń dá sí nǹkan tí ó kàn mí ṣùgbọ́n tó kàn mí mo dá sí torí pé ọmọ Yorùbá ni mí bíjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tó ìjọba lé lórí tíjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó olóòṣèjọba lé lórí aráàlú dìde fúnra ẹ̀. kì í ṣe pé mo pàṣẹ àbí mo dédé pàṣẹ àbí mo kàn sọ nǹkan tí ó wá látọkàn mi. Eh, nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni wípé ẹni èwo láti bí ijọ́ mélòó kan sìn bí ọ̀sẹ̀ bíi méjì sìn nípa ọ̀rọ̀ àwọn Fúlàní tó wà ní gbogbo Ìbàràpá eh, ẹ wo dókítà wa dókítà Fatai PhD dókítà ọmọ Yorùbá tó kàwé tó gboyè ó wà lọ sílùú òyìnbó ní àìníye ọdún ọlọ́sísẹ́. èèyàn mélòó ló ń jẹ mẹ́ta lójúmọ́ ó wà lórí bàbá ẹ̀ ní gangan ó dá oko àgbàdo ẹ̀gẹ́ iṣu oríṣiríṣi nǹkan soya beans ó dẹ̀ gba ọmọ wa ní gangan bẹ́ẹ̀ náà síbẹ̀ rẹpẹtẹ tó ń bá a ṣiṣẹ́ hmm. fúlàní wa jẹ oko ẹ̀ ó wá gbéra láti lọ bá àwọn fúlàní sọ̀rọ̀ láti lọ bá Sẹ́ríkì Fúlàní pé ah ẹ wá wo ohun tí àwọn ọmọ yín ṣe lórí oko mi kò ẹ kó rí báyìí lórí ilẹ̀ bàbá mi wọ́n dẹ̀ dé lókun bẹ́ẹ̀ náà wọ́n dẹ̀ sàpà àìmọye yẹn bẹ́ẹ̀ tá a lè mórúkọ wọn làwọn Fúlàní yìí bẹ́ lórí tí wọ́n pa wọ́n wọ́n jí àwọn kan gbé ẹni tí wọ́n bá gbowó tó kéré lọ́wọ́ rẹ̀ wọ́n gba seven million wọ́n gba ten million wọ́n gba eleven million lórí ilẹ̀ bàbá wa ọ̀rọ̀ ètò mi ó bà mí lọ́kàn jẹ́ gan-an pé tá a bá torí pé tó ọlọ́run gbà fáwa àwọn ará àwọn ọmọ tí ń tẹ̀lé wa tó ń ṣààbò fún wa àwọn tí ò lẹ́ni tí ó tẹ̀lé wọn kọ́ ìdí nìyí tó mú mi lọ síbẹ̀ yìí ìgbà tí mo dẹ̀ débẹ̀ ohun tí mo lọ fún ni pé láti lọ bá a pé sógun ti ń ṣẹlẹ̀ yìí lórí ilẹ̀ wa sọ da ẹ ti ń gbé pẹ̀lú wa adìfàyè gba yín àbáyín jà àṣẹ nǹkan jàmbá fún yín ọ̀rọ̀ ni mò ń bá Seriki sọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ yọ̀bọ̀n sí mo gba ìbọn yẹn hmm. lọ́wọ́ ìkan ìkan yọ àké àgbà ìkejì tún yọ ìbọn mi ìyẹn ti ẹ̀yìn ẹni bá wọnú fídíò yẹn tó rà fídíò wọn ó yin ìbọn yẹn ó yin ìbọn yẹn sí mi kí tó lóògbà yẹn mọ́ lọ́wọ́. wọn ò bá jà wá ẹ bá gbọ́ fúdà pé ìbọn bẹ̀rẹ̀ sí dáhùn bẹ́ẹ̀ wọ́n ní ìbọn sí mi ń bẹ̀ kí n tún ká ẹ ń bájà wá ìlú kùn kí n bá bájà wá ẹ ní dúró fẹ́ẹ̀ bá ti wá lè wá àtúnṣe sí sí ọ̀rọ̀ gbígbé àti pẹ́pà àwọn ẹ̀gbọ́n wa àtàwọn àti àbọ̀dá wa àtàwọn ìyá mi àtàwọn bàbá mi. ẹ kúrò lórí ilẹ̀ wa ń gbà yẹn ọba tà kẹ́ forí lẹ̀ bàbá wa lẹ̀ ọ̀rọ̀ bá ń pa yìí sọ̀rọ̀ ẹ̀sìn tó sọ̀rọ̀ gbà àwọn ọ̀rẹ́ gbẹ̀rẹ̀ wọ́n pa àwọn mùsùlùmí kí lọ́kàn wá kí lọ́kàn lè ka mùsùlùmí kí lọ́kàn lè ka kírísítẹ̀ kí lọ́kàn lè ka gbogbo tá ń fà yìí èmi ò ní ìdìgẹ́ àlàáfíà Yorùbá ni màá wà ní ìfẹ́ kankan bẹ́ẹ̀ wọ́n dúnkokò. ọmọ àwọn tó ń dúnkokò dẹ́ mọ́. ń dúnkokò tọ́lọ́n táwọn tó ń dúnkokò náà mọ̀ báwọn dúnkokò. ọmọ báwọn dúnkokò mo bá wọn mọ báyìí lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tí èdè kí ẹrù gbà mí ni pé ó ń bẹ nínú bíbélì pé tí yẹn bá ń jà fún ẹ̀tọ́ ẹ̀ lórí nǹkan bàbá rẹ̀ tó bá kú síbẹ̀ sí kankan torí pé mo pé gbogbo nǹkan táwọn díẹ̀ ni. èèyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ àwọn èèyàn dá lóhùn. láti bí ìjẹ ìrìn tọrọ ti ṣẹlẹ̀ ẹsìn ni wọ́n ti ń pè mí wọ́n fẹ́ wá wọ́n máa arrest mi wọ́n ti ń sẹ́ni mẹ́sẹ̀jì oríṣiríṣi tó fẹ́ wá gbé mi mo bá wọn bẹ mo bá yín lẹ́nu ẹ chief ní twenty twenty one lẹ́ ń sọ gbogbo àwọn ọba tó wà bẹ pátápátá inú wọn dùn wọn ti fọwọ́ sí pé ìgbà àwọn ètò àwọn tó àwọn àwọn ọba gan ni wọ́n ń pè mí pé ìyà tí ń jẹ àwọn yìí ti tó àwọn tí wọ́n ń pa àwọn ọmọ àwọn tó ń pa yìí lọ́jọ́ ọ̀la àwọn àwọn náà làwọn ti jọba lé lórí ah. ó ti tó bẹ́ẹ̀ kò sí àgbààgbà Yorùbá tínú rẹ̀ òdò sí pé kò sínú àgbà ẹwọ ẹrú àwọn náà ni ẹrú àwọn bàbá wa ni inú tí wọn náà dùn bí wọn ti ń pa wá dúpẹ́ láti ṣe ń jí wa gbé tó ń gbowó lálálọ́ wa nínú wọn ògùn ṣùgbọ́n ẹrù ń bà wọ́n kọ́ bà wọ́n yọ wọ́n nípò òbí tó wà ṣé wọ́n yí pé nígbà tí wọ́n ń jí àwọn aráàlú gbé àwọn aráàlú gbé tó ń pa wọ́n ọ lọ jí ọmọ bàbá gangan. n bọ̀ ya wọn lọ jí ọmọ bàbá gangan. ètò fi ìsàlẹ̀ mi ọmọ bàbá tí ń bẹ lórí ìgbẹ́ ìgbẹ́ lọ́wọ́ wọn jí ọmọ bàbá gangan gbé wọn láì fún kó díẹ̀ yìí wọ́n sì gba four million lọ́wọ́ bàbá kan tó gbọ́ ọmọ bàbá fún bàbá àwọn fúlàní. torí pé ń bọ̀ ọba ya àyè ti gba àwọn fúlàní ìdòbí pé wọ́n wá gbé ọba fún ẹ̀ wọ́n jẹ́ ọkọ̀ bá gan ṣe wọ́n ti kọ́ bá lẹ́yìn tẹ̀ ṣe fídíò yìí wọ́n ti kọ́ bá lẹ́kìtì àti dákẹ́ àti sọ̀rọ̀ àwọn bàbá wa dẹ̀ dákẹ́. wọ́n dákẹ́ àwa dákẹ́ mọ́ báyìí mo ní èèyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ní Nigeria of today ẹ bá ń fi sínú comment section gbóhùn sókè. àtúrọ̀ mọ́ pure water báyìí pé kó lọ ra pure water wa. pé pure water ẹ̀ sì ó ti di méjì báàgì méjì five hundred. ok kí ló tún ṣẹlẹ̀. kí ló dé gan-an ìwọ ló tún ṣẹlẹ̀ báyìí kí ló tún kọ́ kí ló tún náà omi tá omi tá fi dáná dọ́là ló sókè kí ló dé pé báyìí ìnira ti pọ̀ jù ìnira pọ̀ jù Lagos State kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ̀ ta pílíọ̀tà láti inú mọ́tò méjì five hundred méjì báàgì méjì five hundred láti inú mọ́tò àwọn tó máa tún ta kọ́lé ló máa tà. ìyàn kan wọ kíní kan pẹ̀lú. kílẹ̀ pé ìnira á pọ̀ jù nílẹ̀ nàìjíríà ìnira ti pọ̀ jù. bẹ́ẹ̀ni ìnira pọ̀ àgbàdì buhari ti bọ́lẹ̀ báyìí buhari ti gbé lọ́fù lọ ló ti gbé ìfẹ́ lọ kò sífẹ̀ẹ́ mọ́ ìnira ayé ti pọ̀ jù epo wọn àtọ̀rọ̀ gàrí wọn àtọ̀rọ̀ gbogbo kan wọn àtọ̀rọ̀ ṣé bí ọ̀tà ṣé bí ọ̀tá omi náà mu lẹ́tún jẹ́ kó wọ omi omi omi omi tọ́nà ń dá bẹ́ẹ̀ni òun lẹ́tún jẹ́ lọ lórílẹ̀‐èdè nàìjíríà àlọ́ ẹniwẹ̀ àlọ́ ẹniwẹ̀ níbo la ká kúkú jagun ẹ tó bá kúkú kú ń lọ lẹ́kọ̀ọ́ sẹ́yìn lè gbé ìwọlé síbẹ̀ ni. Why will something be like this? Will something be like this? Ẹja tí màá dùn jẹ́ oúnjẹ mẹ̀tẹ̀já ìwọ̀ sweet. Kò ní sweet máa ẹ̀kọ́ parọ́ fún ẹ̀rọ ló ń pa. Ẹgbọ́n sókè comrade. Very clear. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. Mm. You remember in 1962 there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Mm. Our people talked to us. There was crisis for over four years that led to the coup. Yes. There was a Yoruba um, meeting of elders called the uh, Yoruba Leaders of Thought. Okay. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 10 election. Ṣíjú Adé, the former Ọ̀ọ̀ni, spoke. Mo fojú pa yín rẹ́ bàbá lẹ́kìtì ẹ̀yin ni máa kọ́kọ́ kí lórí ètò mo kí ń bàbá dáadáa ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀jẹ̀ ara yín ò ní gbẹ gbogbo ẹni tó bá níran yorùbá ò ní débẹ̀ ẹ̀ tí wọ́n ń febi pa wá èmi ti jẹ cornflakes àgbàdo òun ló fi ń ṣe àti milk tí màálù tó ń jẹ́ pé ó ń dissolve dáadáa tó dẹ̀ jẹ́ pé gbogbo tí mo jẹ yìí taba calculator kò tí ì pé one pound that's about one thousand four hundred naira lówó láàárọ̀ yìí mo wá ń béèrè pé bàbá tó ń jẹ cornflakes náà taba rẹ̀ tó ń jẹ mílìkì ara máa dán n ń béèrè fún nìyẹn pé ìjà ṣẹlẹ̀ tó ń jọ́njẹ mẹ́ta lójúmọ́ ní nàìjíríà mú kílẹ̀ nǹkan sí babalékì tẹ̀ káàbọ̀ sórí. said Yorùbá should go ahead and you know, conduct an election we did it led to nothing the same thing happened 1988 just before the handover to the democratic elected government okay. Yorùbá did not want to go for anything like Nigeria again okay. but then it failed look at where we are. Yoruba have been losing ground since 1914. And we are just tired. We are not for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for serving national conference. It's too late for resource control. What we want now is all the dual republic. And we are very categorical about that. We have made that very clear. Okay. We have made declarations okay. and we are very serious about our demand. Every region just go to its own terms. Yoruba wants to be on its own okay. because the problem the, the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem is the impediment to Yoruba development. Okay. It's the impediment to Yoruba development. Okay. Without Nigeria, we won't be where we are. Okay. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. Okay. We had television before France. Okay we are graduate from South Africa. ìyẹn wọ́n look at what we are today. níbo la wà lẹ́nu. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. ìtàwọn Tinubu máa sọ fún Afẹ́nifẹ́re nígbà tó lọ sí Yorùbá ni a máa fi sọ̀rọ̀ tó pọ̀ jù if you are not a Yoruba speaking you will not get the message today I am speaking this direct message to our Yoruba people so if you are one of those that doesn't understand Yoruba we will try but èdè Yorùbá ló pọ̀ jù tá a fi fi sọ̀rọ̀ ihun Tinubu mà sọ fáwọn Afẹ́nifẹ́re lánàá ni pé òun ò ní lè pín Nàìjíríà o gbogbo ẹni tó bá ń fọkàn sí pé Tinubu máa pín Nàìjíríà ó náà òun ò ní lè pín Nàìjíríà mọ́ bọ̀. What are we restructuring? This this this country that is already shot to pieces? Hmm. I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Nigeria with Nigeria has come to an end. Ó náà ti dòpin mo níyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ìyẹn nílùú nàìjíríà ẹja play ẹyọ kan sí ká tó wá play anthem wa ẹja gbọ́ ilé náà mò ń bọ̀. ẹ ẹ lè bá ìdáhùn mi o ah, ẹ lè sá o ẹ lè wẹ ká tó rí ẹ mọ̀mọ̀ pẹ́ ẹ mọ̀ mí èmi ló sì mọ̀ yín ah. èmi tẹ́ àwọn ìwé ṣe pásítọ̀ o wọn ò sì sáfà àmọ́ mo lẹ́bùn ràn ẹ máa ríran. màmá ẹ ríran mo ṣe ń bọ̀ látọ̀ kan tí mò ń wò yín làmú mi rí i pé pé kí ni n tó ní òun ríran yẹn n tíyàn máa ní nínú ilé ni òun ní láti ṣe lọ sí títì kò sì máa lọ wá yẹn wàá kọ́ lọ sínú kìsìn ẹ tó bá wá dénú kìsìn ẹ tó bá dénú kìsìn tó bá dénú kìsìn mo ní èèyàn mélòó lè bí ń pa lénìí àti pé kí ló ń fa ibi gan ìdárakùnrin fẹ́ sọ̀rọ̀ lé lórí in tó wà nù lé ni o ní láti ṣe máa jáde máa ṣe lọ rà á ó gbọ́dọ̀ ní ní stock èmi náà fi ṣe máa ń fi mu gàrí nìyẹn kí wàá sọ pé mo ríran mo ti ríran o ẹ̀yin ọmọ Yorùbá mo ti ríran o ìran kí ló rí Kóìkì mo ríran náà ni bọ̀ ebi ló ń pààyàn ọgbọ́n àrékèrèké a ti ríran a ríran ìyẹn kọ́ là ń sọ àwọn èèyàn ríran àkí bàbá wa prophet nasiru lai àkí gbogbo àwọn bàbá ńláńlá àkí àwọn wòlíì àkí àwọn oníṣẹ̀ṣe tó ń tẹfá tó ń ríran àmọ́ gbogbo ọmọ yorùbá tó náà ń ríran lénìí ebi ló ń pa o ebi ló ń pa nàìjíríà ni wọ́n ti bá ń pélé ìwá tí mo bá ní owó kò ṣeé ṣe pé kán bá mi rà á nílé kódà packaging ẹ̀ gan very poor ó kọ̀ yẹ pé ó gbẹ sínú ni no packaging no nothing báwo la ṣe fẹ́ ta ilé sí ìlú òyìnbó báwo la ṣe fẹ́ gbé ìyẹn ni mo ṣe wá rí i pé tó bá jẹ́ pé mo bá rí èlé tó pọ̀ tó bá dé tí mo dẹ̀ mọ̀ pé wà traceable torí ẹni bá jẹ̀pà tó bá ní inú ròhun ní London tí mo dẹ̀ pé Kóìkì ló bẹ̀rẹ̀ sí ń tẹ̀pà ní àlọ́ máa ní bàbá ilé pà bàbá ẹlẹ́pà bàbá ẹlẹ́pà bàbá ẹlẹ́pà níbo ló ti kó ẹ̀pà wá ó ti dá wàhálà lẹ̀ sí north middlesex ní sí queen hospital king hospital màá ní nàìjíríà ni wọ́n ní ó bá má kó wá láti nàìjíríà kí ló dé ìbáwọn north ló lẹ́pà bó kò wà traceable a lè trace ẹ̀pà tí mò ń jẹ ní sì kò ṣe trace a kàn ń jẹ́ látara pé kọ́lọ̀ má jẹ́ kínú ròyìn ni how do you want to sell this bí ṣe lè ta ni pé màá wá repackage ẹ̀ ní London màá wá sọ pé produce in Nigeria but package in UK ẹ mọ̀ bí kan tí mo gbé yín lọ ẹ ní rántí tí mo sọ fún yín pé àwọn ará Spain àwọn ará Spain pé wọ́n máa ń sẹ́ǹdì ọjà wá láti Spain wá sí UK ẹ̀pà yìí nísìnyí ti bá bẹ̀rẹ̀ sí ra tó pọ̀ tí mo fẹ́ ṣe business ẹ̀kúkú ti náà níṣẹ́ ẹni àníṣe àmọ́ mò ń jẹ oúnjẹ mẹ́ta júmọ́ nínú ilé mi yìí kódà tó bá wù mí ti bá fẹ́ mu gàrí pẹ̀lú ẹ̀ gàrí wà nínú ilé gàrí ìjẹ̀bú ǹjẹ́ ìwọ náà tó jọmọ yorùbá ní wákàtí lọ́sàn-án yìí nígbà tó máa kí jímọ̀ ní gbogbo mọ́ṣáláṣí jímọ̀ títí dé Tom Jones títí dé èkìtì títí dé ondo ǹjẹ́ ìwọ náà lè wọlé kó wá jẹ ẹ̀pà àti gàrí bomb bastard alẹ́bí ń pa ẹ́ òòrò oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ ó wá ní oríran ó rí nothing ó rí nothing ebi ló ń pa ẹ́ many of you today ojú yín ò rí nǹkan kan mọ́ ẹ ti mu gàrí títí títí títí ẹ lè jẹ rice ẹ lè jẹ wà protein ẹ lè jẹ àgbàdo mo rí nílẹ̀ yíbò àwọn yẹn wá jí ẹyin wọ́n kẹ́yìn yẹn sábẹ́ yẹ̀pẹ̀ mo ń sọ fún yín pé ah Mr Dàpọ̀ ní Kóìkì mo rántí o ṣé mọ̀ pé níbẹ̀ yẹn èmi ò tẹ̀ fáwọn Afghanistan náà tún ṣe business rẹpẹtẹ nílùú yìí bọ̀bọ́ yẹn ta lọ ta lọ ta lọ bá níbẹ̀ ó máa ń kó ọjà wá láti Afghanistan kí ló ń kó wá ó ń kó àwọn nọ́ọ̀tì wá wọ́n wá ń repackage ẹ̀ ní bíbá ìjẹ́rú bísínẹ́sì yẹn tí ó bá jẹ́ pé ilẹ̀ haúsá ló ti máa fún wa káwa máa kó wá gẹ́gẹ́ bí ọmọ yorùbá nation country àwa máa repackage ẹ̀ láti ilẹ̀ wa you are a born bastard ebi ló ń pa kò ríran ó ní òun ríran mo kí bàbá mi prophet john ogundele ẹ nothing ebi ló ń pa yín three different bread àwọn ọmọ mi á tún máa ṣe yanbọyanbọ màá wá máa sọ fún wọn pé which one do you want láàárọ̀ wọn á ní i want broch bread ìyá wọn gbọ́dọ̀ ra yẹn wálé torí pé àwọn ọmọ yẹn ní taste oríṣiríṣi kódà àwọn èèyàn ti ní Koiki yé máa jẹ white bread máa jẹ kó jẹ brown torí pé ẹni tó wà nílùú òyìnbó ló mọ̀ yàtọ̀ pé brown àti white bread ó ní ìyàtọ̀ but ìwọ tó wà nílé bàbá ìwà náà ò ríran ẹ jẹ́ ká máa gbọ́ lọ ó dóhun ti ríran mo ní èèyàn mẹ́rin ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ níbi tílẹ̀ ṣúdé ní nàìjíríà lẹ́nu àwọn ọ̀bá president bọ́lá tinubu jà a máa negotiate ni gbogbo ẹni tó bá ní ká bàjà no government ò ní bá government jà wá negotiate up to the last last kẹtó máa wá think of the next option a sì negotiate ni ṣèbóṣẹ̀dé bẹ́ẹ̀ ni buhari lọ́dún ó lọ́dún mẹ́jọ nínú ọdún mẹ́jọ yẹn kọ́ la bẹ̀rẹ̀ yorùbá nation yorùbá nation bẹ̀rẹ̀ bíi twenty nineteen àmọ́ àwọn kan ti ń ṣe é káwa tó dé bẹ́ẹ̀ akínwá yìn wọ́n mo kí gbogbo ẹni tẹ́ wà lórí ìjókòó mo fojú pa yín rẹ́ wọ́n náwọn ríran ìran kílẹ̀ ń rí ẹ̀ rí nothing ebi ló ń pa púpọ̀ nu wa ebi mo tẹ̀ rí bàbá kan àbíyàn kan lórí Twitter X ó ní ó ní gbogbo ẹ̀yin diaspora tẹ́ bá ti ń send owó ẹ̀ ń send ju ten thousand lọ ọmọ àlè ó máa dúpẹ́ do you know what ten thousand naira is today that's about almost six pounds ṣó mọ̀ pé minimum wage wa minimum wage is ten pound forty four mo kí ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọ UK ẹ káàbọ̀ sórí ètò ẹ wá ṣe sùúrù díẹ̀ torí pé ìlú yìí yàtọ̀ sí ti nàìjíríà tẹ́tí ń bọ̀ gbogbo mẹ́ńtálítì yín ẹ dá sí bọ́dà ẹ wá fix ti bíbà láti fi ṣe kíni láti lè fi gbé níbà nítorí náà if not ẹ wọ problem má lọ ra luxury product wàá máa wọ àwọn aṣọ Primark tó lè fi ní ìgbà tó dé ó ti yàtọ̀ sí bọ́sikọ́nà tó ń wà ní nàìjíríà tó bá wá fẹ́ wọṣọ tó ní àwọn bíi celebrity wàá lọ síbi tó ń pè ní charity shop wàá lọ máa ra àwọn yẹn ní owó díẹ̀díẹ̀. this is a country you cut your coat according to your size UK ló ń pè àmọ́ ní nàìjíríà majority yín ìrànlẹ̀ ń rí nítorí pé látara pé ebi ń pa yín wàá tún máa lọ sí poundland wàá máa ná lídùú má lọ tesco olówó ló ń lọ tesco àfi tó bá jẹ́ pé o fẹ́ lọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó bá dọ̀wọ́ ọ̀rọ̀lẹ́ nísìn ìyàwó mi máa ń lọ sí tesco á lọ sí yasda èèyàn ń ṣe nǹkan tó bad wà wá lọ wo àwọn product tó yẹ pé bóyá àwọn sọ pé ó máa expire níjọ́ kejì ó sì níjọ́ mẹ́ta àwọn prices tó ti cut down wàhálà yẹn wá sílé ìyẹn àlèsáré jẹ láàrin ọjọ́ méjì bomb bastard oúnjẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ nǹkan tó máa máa ní wá lára ní nàìjíríà ìdí tó ń jẹ́ ṣe ní lára ni pé àwọn proxies terrorists tó kó sínú ilé àwọn ló ń ṣe jàǹbá fún wa tí wọ́n fi jẹ́ ká grow oúnjẹ bàbá ìwà náà ń ríran ẹja gbọ́tán arákùnrin wa ní irú ràn olè rí kẹ <laughs> gbẹgbẹjàgbàjàgbà lọ ẹẹrí nothing mo ní kàkà kí arákùnrin kó mú ẹ̀pà kó mú búrẹ́dì àbí kó fi gàrí jẹ àbí kó ra bọ̀lì kóra kí ni bọ̀ọ̀lì ká má sọ yẹn lórí oṣọ̀sán àdẹ̀ sínú àwẹ̀ lóòótọ́ bọ̀ èní làwọn jímọ̀ tọ́lọ́n kí jímọ̀ olóyin àwa aráwọn èèyàn tó máa sùn kalẹ̀ nísìn tẹ́lẹ̀ ní bambiala gbogbo wa ti wá di bambiala gbogbo ọmọ Yorùbá pátá ẹ sọ gbogbo wa di ntí kò yẹ ká máa pera wa àwa ń sọ fún ọmọ yorùbá pé ẹ ṣe sùúrù ọ̀nà lélẹ̀ wọ́n ní àmọ̀nà wọ́n ní kó ìkìlọ̀ dákẹ́ kò sí kankan tó mọ̀ ó kàn ń parọ́ lórí social media ni born bastard ẹ̀yin nìyá máa jẹ mo sọ fún yín pé bàbá kítóyè ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ìgbòho tẹ̀lé lẹ́yìn yscm tẹ̀lé lẹ́yìn ìlànà tẹ̀lé lẹ́yìn central office àtàwọn world home based media adúró tí wọ́n tán kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe wọ́n ní rọ́là ń pa ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò tèní mò ń bí gbogbo ọmọ yorùbá pé èèyàn mélòó ló lè jẹ oúnjẹ mẹ́ta kó wá mu júùsì lé béèyàn bá wá kí diaspora nílé ṣe lọ́ máa ń jo júùsì ẹbí àtẹ pé wọ́n ò mú lánàá nàìjíríà ló máa lọ́ patí tó máa máa jí páálí oúnjẹ tó máa máa jí ẹran odindi kẹtìrà tó ní kó dáná ó dẹ̀ kó gbogbo ẹran lọ́lé àlejò àwa kí ẹ nílé a máa mu apple juice bí gbàtẹ́ pé kò ní mu wọn lọ́la torí pé kò lè mu lọ́la torí pé ìyà ń jẹ wọ́n a ní ilẹ̀ tó sùn rẹpẹtẹ láti gbogbo ọ̀yọ́ dé kwara dé kogi àárín kankan fi ṣe àárín kankan fi ṣe nítorí pé deliberately ló ń mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ àwa ń tọrọ jẹ lórí social media everybody wa ń tọrọ bomb bastard bàbá ìwà náà ríran ẹja àgbọ̀tán lẹ́yìn ilé àpilẹ̀ àǹtẹ̀mọ́ ẹ ṣọ́ọ̀pẹ́ ríran mo rò pé ríran ó yá kí ló kí ló. ìyàwó mi ìyàwó mi rí i pé. pẹ́kíní ṣẹ́tà pẹ́kíní pẹ́kíní ẹbí ló pa yín ẹgbẹ̀fà ẹgbẹ̀fà. ríran láìpẹ́ yìí ah. nǹkan tí mo ríran sọ́gà mi pé. eléyìí náà náà òun ríran sá láìpẹ́ yìí òun ríran sọ́gà ẹ̀ òun ríran sọ́gà ẹ̀ pé mọ́tò yìí ò ṣiṣẹ́ kò ní gbé wa dé Ìbàdàn bí ẹ náà ṣe ń parọ́ nìyẹn gbogbo alájọ ń pa ah, ọ̀gá mọ́tò yẹn ò ní dé ibi tó yẹ kó lọ ah, kí ló dé àṣẹ̀sáde ah, ọ̀gá ṣe nígbà tí mo wọ gálọ́pì yẹn gbága mo kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún mo mọ́nítọ̀ yín back to back mo rí pé ẹ náà ti ra àwọn mọ́tò kọ̀ọ̀kan fáwọn ọlọ́pàá ẹ ṣe òpè títì tí ẹ ra mọ́tò yẹn fún àṣẹ drive ní gbogbo ọ̀nà ewékoro yẹn ní gbogbo àárín abẹ́òkúta tí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀pù àwọn kan lè ní kó ìkí ṣátà òrí Dubai lánàá ni wèrè bí gbogbo mi yẹn ṣe ṣe kùkùkùkù ní Dubai wọ́n ní wọ́n múná lọ tẹ́ bá lọ wo Dubai níjẹta sí jẹrin nǹkan mi síbẹ̀ òjò tó rọ̀ níjọ́ kan wọ́n ní òdò ọdún méjì ni pẹ̀lú pẹ̀lú ẹ̀ náà iná ṣẹ́jú ní Dubai ibẹ̀ ni bàbá ọmọborí owó ń gbé ibẹ̀ lòun ti ń pa owó ẹ̀ owó Dubai lòun pa ìwọ tó wà ní Nàìjíríà bí iná bátẹ́gùn bá ti ń fẹ́ pẹ̀kẹ̀pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ àfi band a nọ́nà èmi mọ̀ bí a band àbí band e band c a country for sixty three years we are living in denial fake lives. Fake, fake, fake, fake, fake. Everybody fake, fake, fake, fake lives. It's because àwọn kan fẹ́ gbà pé bàbá Kítóyè ló sọ fún wa pé Yorùbá gbọ́dọ̀ bọ́ kúrò ní wàhálà àwọn kan sì sọ pé a ní bọ́ọ̀nù wàhálà yẹn torí pé Tinubu wà níbẹ̀ Tinubu dẹ̀ ti sọ̀rọ̀ sókè ó ní òun o òun ò pín Nàìjíríà fún yín o bí ẹnì kọ̀ọ̀kan bá ń dúró pé Tinubu máa pín Nàìjíríà you are lying wọ́n ní band asef no get eight hours light okay èmi ò dẹ́mọ̀ kọ́ tún ní band wọ́n ní band a band two ní Dubai the whole of Dubai there was a there was heavy rain two years òjò ọdún méjì ó ràn within twenty four hours iná òṣèjú nílùú yẹn do you know the amount of water to drop is because infrastructure was put in place because the system was put in place even though wọ́n sì ní problem torí pé wọ́n nítorí òjò tó kì í rọ̀ léraléra òun ló fa drainage yẹn mọ́mísí mi lọ sí China mo tẹ̀rù pé wọ́n ti lọ China rí ni mo á rántí ká irọ́ òrùwò ni wọ́n tún wá pa lórí bíbà ẹgbẹ́ ìwé àwọn parọ́ mo rántí pé wọ́n sì lọ China tó bá dẹ̀ fi rí evidence pé wọ́n sì mi lọ China màá sọ fún ẹ bomb bastard twenty four countries gan ló ti lọ kò ń ṣe twenty three mọ́ and up to date my mom still travel kọ́lọ́n bẹ Elédùmarè kó bá ń dúró tìyá mi kó jèrè gbogbo tá à ń ṣe kó wá jèrè mi náà bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wọ́n máa ṣe jèrè gbogbo wa bẹ́ẹ̀ ni pé mo máa kọ́kọ́ travel after fifteen years of locked inside this country Dubai ni mo sì mi sanwó ticket mi wọ́n sanwó ticket younger brother mi pé kátẹ́lì láǹfààní àti ríra after fifteen do you know what it means not to see your family for fifteen years you could run mad many of you tẹ́ rò pé akọ̀fẹ́ àfẹ́wálé àwọn ọ̀yẹ́ àwọn àǹtí ẹ wọn ò níwèé ni ó mú wọn kọ́ wálé ó mú wọn pé ká gba visa fún yín kẹ́ wá ah bí ẹ̀kan sunkún ó sunkún lórí twitter ó ní i was travelling to with with with nigerian passport ó ní lay over twenty two hours ní turkey wọ́n fìyà jẹ wọ́n fìyà ṣégè jẹ i'm sure some of you must have read it or read it kamatabon you must have read it on x she has been to seventy countries around the world but she was she was coming back on one of her trip this is still trending on the social media I, I didn't I didn't retweet it because some of them they are okay because she's been able to travel, but she's not talking about the breakup of Nigeria. But she's complaining that who is in charge that when you travel the Nigerian passport, it gives you problem. Tetele, if you travel through Turkey as a Nigerian with a US visa, which she has, but now it is no longer possible. You know why? It's because of terrorists. Turkey ní kẹ́ apply lati Abuja abileko and she was crying that all other countries were giving respect because if you have a twenty-two hours layover o mọ̀ tán pé layover o travel rí má bínú má ṣàlàyé fún ẹ tó bá travel wọ́n lè pè ní stop over wàá máa gbọ́ ọṣẹ́ àti máa gbọ́ stop ẹni tó travel to wá ní stop but stopover. over ẹni nígbà míì ó máa ń gùn jura wọn lọ depending on the airline and the ticket and where you're traveling to she was caught up in between but the only concern she was complaining was the Nigerian passport why that one complain nípa identity those are the kind of people that many of you go and listen to on the Yoruba on the social media àwọn tẹ̀lé wọn máa ń gbọ́rọ̀ wọn nìyẹn irú àwa níṣẹ́ ní gbọ́rọ̀ wa torí pé kò tà torí pé kò ń ṣọ̀rọ̀ àlùfàǹṣá là ń sọ ní bíbáyìí àwọn ọ̀dẹ́ ní láti sọ̀rọ̀ àlùfàǹṣá ká tó mú crowd wá sí orí platform wa content tá à ń ṣe níbí báyìí ó ju gbogbo content wọn lọ content tá à ń ṣe àwa yorùbá nation campaigner nítorí pé àwa aláṣẹ ń jẹ́ kẹ́ mọ̀ ní sí pé ebi ebi tó ń pa yín ó yàtọ̀ sí pé kéèyàn èèyàn lè gbàwẹ̀ bẹ́ẹ̀ ni kristẹni tó bá gbàwẹ̀ tó fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀ ìyẹn ọlọ́run tiẹ̀ tó ń sìn a máa communicate pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí tó bá fẹ́ rí àdúrà á lọ ṣe ìtọ́npẹ̀ ní kúnkúṣì ọlọ́run á farahàn kò sẹ́ni tí ọba Elédùmarè ò lè farahàn kò dìgbà tó bá jẹ́ wòlíì Mr Ebuni Koiki I live under band B and for the past week we have been having up to twenty hours light congratulations and I hope you can run a good business out of that and make yourself very comfortable that's all I can say. Many of us today have been trapped nítorí pé àwọn kan wọ̀ fi accept wọ́n fi sentiment sí yorùbá president ló wà níbẹ̀ náà kò ń ṣe yorùbá president tinubu agenda is an apc manifesto agenda ṣe rí pé pdp ti ń prepare for twenty twenty seven even pẹ̀lú gbogbo differences wọn láàrin wike they are already preparing because they care less about èmi àti wọ ẹja gbọ́ arákùnrin tó náà ń ríran ẹja gbọ́ tó ó dàgbà dànù. ẹgbẹ́ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ pa ẹ ríran ibi ló ń pa yín ẹ wá wo kí ló fún wọn fún ní ẹ̀pà the most basic i mean it's not basic but it's still basic èyí tí mo jẹ kù lélẹ̀ gbélé ṣe wà báyìí mo lè confam pé tó bá máa fi tó next week mo mọ̀yàn tó máa dé tó tó máa kẹ́pà rẹpẹtẹ dé bẹ́ẹ̀ ni tí bá wá fi ìpè mò rẹni tó fẹ́ dé màá ní kọ́ bá mi gbé lọ sí DHL kọ́ bá mi kọ́ mi ship ẹ̀ tí bá wá rí i pé kò possible torí pé owó pọ̀ lọ́wọ́ mi màá lọ sí Dustin kí n lọ sí Peckham màá lọ sí Lushan màá lọ sáwọn African store màá wá ní mo fẹ́ ẹ̀pà tó gbẹ ìyàtọ̀ kan ní pé mo mọ́jọ́ tó ti gbé sínú store kí ló dé táwa ń sọ fún yín pé ká kúrò ní Nàìjíríà tó wá di ìjà tẹ wá sọ pé àmọ́ ṣe gbogbo wa ti wá ṣé ó ti clear ṣé ó ti wá clear nísìn àbí kò tí clear tó ṣé ó ti clear àbí kò tí clear tó mo ní America veto Palestine lánàá pé wọn ò ní jẹ́ kó di member United Nations do you know what that means America sọ fún Palestine pé àwọn nífẹ̀ẹ́ yín o àmọ́ àwọn ò tún nífẹ̀ẹ́ yín after forty thousand people have been killed by Israel America tún sọ pé no àwọn ò ní accept Palestine under the UN but Slovenia Spain wọn náà support Palestine to have an independent country and that is why you would have a lot of allies. wàá ní àwọn tó jẹ́ pé tẹ́ bá ṣe gbìgì wàá dìde pé yes àwọn làwọn wà lẹ́yìn yín ṣe wá rí i pé kò síyàn kankan lẹ́yìn wọn irọ́ ni gbogbo tó gbé kalẹ̀ it was all lies we told you a sọ fún yín pé àwọn bàbá yẹn ń ṣiṣẹ́ nísàlẹ̀ ẹni wọ̀ ṣiṣẹ́ torí pé kò wà visible America ẹ lọ́wọ́ program this, this is my second program but Yorùbá la fẹ́ fi ṣe léyìí. mo sọ fún yín ní àárọ̀ ní aago márùn-ún tí wọ́n ń sùn mo ní ogun World War Three ó ti bẹ̀rẹ̀ ẹni pé irọ́ ni ń pa ẹni mi mo fẹ́ gbógun wá mo ní no problem. America ò ní lọ sógun tó bá consult gbogbo àwọn generals ẹ̀ Joe Biden ò tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe consultation ẹ̀ ń lọ sí yan lọ sí dogun tó bá ṣe consultation àwọ̀ tí ìlówó ogun bọ̀ alówó ariwo pípa alówó ariwo pípa fún ìjọba pé wọ́n ń pa wá láàárọ̀ yìí mo tún ti rí lórí whatsapp group ee wọ́n tún tún pa wá o wọ́n pa wá o ẹ fún wa lówó gúgúrò ẹ fún wa lówó ẹ̀pà o àwọn olómọ máa fún ní gbogbo owó yẹn àwọn wo lẹ expect tó máa máa kó gbogbo owó yẹn sílẹ̀ when you have a government in place why do we have a government Nigeria ò tí ì pín náà a sì ní country tó ń pè nàìjíríà it is the responsibility of the government to protect and defend the territorial ground of the citizen inside nigeria yorùbá nation ò tí ì ní country but because púpọ̀ nù yín not àwa tí a tẹ̀lé olóyè ìgbòho àti bàbá àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n sì ń in wọn nàìjíríà because mo calculate àwọn tó kù àtàwọn tó bílíìfì wọn nàìjíríà mo kó wọn sí one bracket three square meal ẹ lè jẹ́ security kò sí kò sí ààbò fún ọmọ kankan nílé ibi iṣẹ́ báyìí sọ̀rọ̀ báyìí child abuse wá sùn lọ rẹpẹtẹ àwa ní ọ̀nà àbáyọ ni pé kí gbogbo wa ká wà lójú kan ẹni bàbá yẹn ó ń parọ́ ni where is the United Nations where is the country where are those countries that we were told níbo làwọn country náà wà mo kí brother mi Adékúnlé kò ń ṣe Adékúnlé tó sá kúrò láàrin wa mo ní sọsọ nẹmù yẹn mọ́ kódà I am not gonna say anything on them now I am a very highly intelligent guy I have lived there for 24 years. At least within that 24 years, I have seen this government taking us to war. The one that we agreed and the one we did not agree. Mo report, report Roy. right as I was coming into the program right now. As I was preparing to come into the program, I have Microsoft where it gives up to date of some of the things happening and then I can decide which one to watch and which one not to. I want to see if I can still find that headline. The UK have spent huge amount of money towards the fight in Ukraine. Ṣé mọ̀ pé on immigration right now UK gives priority to Ukrainians than èmi àti ẹ tá Why then Tia, ẹ ṣe fi gbọ́n kan tá You need allies you need countries most of you might say that we are doing nothing I told you nine days after T, East Timor in 1975 made a declaration the Indonesian government went ahead and killed as many of them and it took them another 30 years or no 23 years precisely to become fully again an independent country. But it was through some kind of a bit of negotiation because the military junta in Indonesia was no longer there. It became a civilian government. The civilian government then decided to allow Indonesians to accept where East Timor should go. Would Bola Tinubu do the same thing? Time will tell. But we will continue to negotiate. We will push. Ẹ̀yin tẹ́ bá sọ pé ojú ń kan yín, I'm sorry, I cannot help you. We are still in that negotiation. And that is exactly what we are doing right now. Anything less than that, you have the right, like others. And you can see why this platform talks is, is the most I am not bringing any other platform down. Kò tí sí platform now that goes in depth on international on the urban nation linking it with what is happening around the world. This is the platform. Olúkálùkù ló ní ọ̀nà tó But because ẹ fẹ́ gbọ́ gbogbo analysis yẹn many of you thought it was a child's play. Money ní kò ń ṣẹ̀rù ọmọdé. Ẹ̀yin tẹ̀ ń sọ pé Koiki ò kì í ṣe kinní kan it's okay kódà alájà wa kan alájà dáadáa ní Saudi Arabia wọ́n ní kò ń bá Koiki sọ̀rọ̀ nígbà tó ká mi lára mo polóyè Ìgbòho kan tó bá mi bá wọn sọ̀rọ̀ ní Saudi àwọn tó wà ń bẹ̀ shock many of you don't know the importance of what we are doing because you have been told lies for too long mo kí gbogbo wa we've done some kind of almost 45 minutes give and take i have probably about another one hour i don't have to sit three hours i have done that for a very long time five hours six hours all i need to give you now is just to keep us going until everything will fall towards our direction I give thanks to the God of the Yoruba land that will remain our protector. Mo júbà fáwọn ayé, mo júbà fáwọn ẹlẹ́yẹ, mo júbà fáwọn ìyá wa òṣòròǹgà. Látara pé mo ní tó bá jẹ́ pé àníyàn kan ni mo fi gbé dání àwọn lọ́mọ̀ wọ́n tó bá yẹ pé a tún ṣe nǹkan míì lẹ́yìn tó wà against pé kíran Yorùbá má bọ̀ bóyá a tún ṣe wọléwọ̀de níbì kan tí mo sọ fún yín pé def checked mo lè kéré lóòótọ́ but àfa òní sọ pé Kóìkì ìtògbédá nìyẹn tara tẹ̀mí ló fi ń ṣe ojú oorun ni bàbá mi Prophet John Ogundele ti jí mi just about an hour ago before I came down ifá ò ní parọ́ mo mọ̀ pé ẹ̀ ń gbìyànjú èmi náà sọ fún yín pé owó ló máa jẹ kò ní jẹ àgbàdo kí ni mo sọ fún yín owó ló máa jẹ kò ní jẹ àgbàdo we will fight the spiritual so that we can stand faith we will plead with the God of the Yoruba land kó má ṣe ojú kúrò lára wa some of you don't understand ẹ ń wo àwọn tí ẹ rí àwòrán wọn wọn náà ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin ò rí ẹ rí visual wọn do you know the importance of me sitting here and giving you that visual mo kí àṣà ti ṣe tv ìyá dáadáa ṣe rò pé easy pé ká kọ̀ jókòó ká máa ṣe ẹ mọ oríṣiríṣi ojú tó ń wò wá ní gbogbo àgbáyé pé ẹ̀yin lẹ fẹ́ gba ìran yorùbá kúrò yàtọ̀ sáwọn tí ẹ wọn tó in the shadow of darkness do you understand what that means àwa yẹn lẹ wá ń castigate bíbá polóyè nísìn privilege ni but kò necessary á bá wa sọ̀rọ̀ tí bá pè ní sá á bá mi sọ̀rọ̀ tí bá pè lórí fídíò kan á bá mi sọ̀rọ̀ kò ní kò ní dispute ẹ̀ àwa yẹn lẹ wá sọ di mo á sọ fún yín pé owó ló máa sọ fún yín pé ọmọ Yorùbá àtàtà ni mọ́mọ́ Ìjẹ̀bú-Òde nà tán délẹ̀ I will continue my consultation with everything that I have but ẹ gbìyànjú ni ẹ try àfi tí àwọn ayé bá rí i pé n tí mò ń ṣe ó yàtọ̀ sí tẹ̀ ń gbọ́ lójoojúmọ́ ti bá jáde it has cost us a lot but I am not worried because èmi náà ti wà lára ìtàn ilẹ̀ Yorùbá that alone for me is good mo ní ìtókù ẹ̀ka nínú ìwé mi we are not there yet i have not taken a pen to write anything down but lọ́jọ́ iwájú tó ní pẹ́ mọ́ tíran yorùbá máa bọ́ a máa bọ́ kò sí mo ní kò sí bá bá ńlá ẹni tó lè stop ẹ̀ israel ò gbọ́ sí amẹ́ríkà lẹ́nu wọ́n attack bẹ́ẹ̀ làwa náà ṣe ní gbọ́ nígbà tásìkò bá tó for now ọmọlúàbí ethos ó sì wà lára wa but everybody knows the end result of how it will happen àwa ń gbé ojú jáde ẹ rò pé easy kí àṣàtìṣe jáde kó máa sọ̀rọ̀ o oh, ìtòrí ẹ̀rín bàbá lẹ́kìtì tó jókòó sáàrin mọ́tò tó ń sọ̀rọ̀ do you know ṣe ìyẹn mọ implication pé a kàn ń jáde lásán at against àwọn tí ẹ rí the invisible and the physical èwo ló ń lágbára jù nú méjèèjì ṣé invisible ló lágbára ni àbí physical ṣé ẹ mọ̀ pé gbogbo eléta ń ṣe ta kọ̀fín wọ̀nyí is just to encourage us pé ìtagbédání òtítọ́ ni kò ń ṣe pé a fi ń nà yín lẹ́gba. mo sọ fún yín pé confam ọmọ ìjẹ̀bú tó dúró ni mi mo ní bàbá mi ò sùn mo sọ fún gbogbo àwọn babaláwo pé bàbá yẹn ò gbọdọ̀ sùn rems níbi tó bá wà tó òkú ẹ̀ bá wà wọ́n gbọ́dọ̀ make sure pé títí tí máa fi parí ìrìn àjò yìí kò gbọ́dọ̀ sùn títí tá a máa fi délẹ̀ lérí bàbá tó bí mi lọ́mọ tó ti ṣaláìsí alhaji Mojeed Koiki kò gbọ́dọ̀ sùn he must continue to stay with me because I know what we are fighting for because mo mọ̀ pé kò ń ṣe àwọn tó wà nílé là ń bájà ẹ̀yin lẹ̀ ní understanding we are fighting the global war tó ń rí vision pé tíran ìbá dìde tán we will fly like anything that we want. àwa jókòó with pé èyí wọ́n sọ fún wa pé Bọ́lá Tinubu I pray and I hope even I do not have any iota of trust in him but I just pray and hope he will do as many of you are expecting gbogbo Johnny Bola Tinubu I have done the calculation I will still be younger than him by the time he completes his eight years and Nigeria will break màá sì jẹ́ ọmọ àbọ̀mọmọ or whatever àbábúrò sí Bọ́lá Tinubu so tó bá wọn Bọ́lá Tinubu the president of the Federal Republic of Nigeria should allow the country to dissolve if otherwise ó máa padà dissolve ẹ̀ láyé tóun náà wà tí kò ní ti lọ because it will have the strength like the dead or the alive Buhari to complete his tenure But if Yoruba ò báyìí ti lọ before then, because I'm not gonna sit here and tell you that ah Yoruba máa lọ ní next year, yóò máa lọ ní two years ago. That is subject to if every one of us are truly ready to go. But oúnjẹ ìjọ mẹ́ta èmi á máa jẹ and I will continue my quest. And like I've said to you, that quest cannot be taken away from us. You have seen the difference between what we have been telling you in the last couple of days mo gbọ́ program sista mi yorùbá wòye tán náà kan ń ṣe rẹ̀wẹ̀sì kí lẹ̀ ń ṣe rẹ̀wẹ̀sì fún we are fighting a battle ẹ mọ battle tá à ń jà ni the battle tó jẹ́ pé ta bá ti lọ after ti gbogbo battle yẹn bá ti tán it will be the finest thing you can ever think of Malta before I play the anthem Malta is five hundred and thirty thousand in population wọ́n ń ṣe semiconduct semiconduct wà lára tó fi ń ṣe phone microwave laptop computers wọ́n ń refine epo a country of less than six hundred thousand ó wà lábẹ́ European Union wọ́n wá ń pàṣẹ lé àwa lórí pé ẹ̀ta bá máa travel wá sí Malta ká lọ gba visa ó yẹ ká ra gbogbo Malta pààyàn ó jẹ́ kí ìran Yorùbá ra gbogbo bẹ̀ pa pátá ó jẹ́ ká ra gbogbo ẹ̀ pátá and take it as our own Nigeria will not work. I'm sorry to kill your spirit for those of ẹ̀yin tẹ́ ń Nigeria. I understand the feelings a dàbí enemy sí yín but we understand enemy yẹn torí pé ẹ ṣì ń rí àwòrán Tinubu ní Aso Rock tí àwòrán Tinubu yẹn bá ti pé kò sí níbẹ̀ mọ́ ǹjẹ́ ń visualize kí ló máa wà níbẹ̀ ǹjẹ́ ń visualize pé tí Tinubu bá kúrò lórí oyè ta ló máa wà níbẹ̀ tó lè tún represent wa bíi Tinubu mo ní enjoy ẹ Tinubu ló wà níbẹ̀ enjoy ẹ̀jẹ̀ ń kó gbogbo ẹ̀pà mi kúrò torí ojú tó ń wo gan ti wá fẹ́ pọ̀ báyìí let me move them away mo ní Tinubu is there ẹ gé aṣọ ẹ yé máa dírẹ́sì bíi málà làbújá Yorùbá ló ní Àbújá lọ́wọ́lọ́wọ́ for the next three years ẹ múra bí ọmọ Yorùbá ẹ dé fìlà Yorùbá ẹ jẹ́ kọ́ mọ̀ pé ní gbogbo secretariat nísìnyí àwa la ní Àbújá àmọ́ ǹjẹ́ yìí ń visualize what next after President Bola Ahmed Tinubu has completed his tenure ǹjẹ́ tí ń visualize ẹ̀ àbí ẹ̀ tẹ̀ rárá this is where we are concerned as Yoruba people mo ní ìjẹ́ gbọ́rúkọ ẹ̀rí ǹjẹ́ mi tó ń pè bẹ́ẹ̀ ẹ̀dá gbẹ́lẹ̀ káwá play anthem. bàbá ayélujára lẹ́ni fún tẹ̀. I'm not you are confused. The land is too much. The land is too much. The land is too much. Ẹ̀dá gbọ́lá kìí sí. Father Island at last. Navy blue chest. Jagama. Jagama. Jagama. Jagama. Jagama. The love is too much. They wanted to be like him. They wanted to be like him. Mo lano lánàá èmi àtolóyè mo pè wọ́n láti connect wọn kó bá Saudi Arabia sọ̀rọ̀ ẹ lè dàbí olóyè I cannot be like him but I can always emulate and love him and cherish him ntolukaluku wa tó gbé tó gbé dání sọ́wọ́ tọbẹ lẹdùnmarè fún wa ó yàtọ̀ ẹ̀yin kan náwó fún ni àwọn kan máa bu kò ń ṣèlè rẹ tí ń bu ẹ ti ń bu ti pẹ́ ó ní ọjọ́ mọ́kàn ní mọ́kẹ́ má sọ̀rọ̀ òun ọlọ́run ni wọ́n ti wẹ̀ fún yẹn o hmm. gbogbo nǹkan tó náà fún bàbá mi láyé kò fún bàbá mi ò tí ì yọ̀ǹda mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí jíjú bàbá mi lọ. ìgbò àti bọ́lá bọ́lá ti bọ́ bàbá mi ojúmọ̀ ni mọ́kàn mọ́ dàkọ̀ mọ́ bẹ̀ kan àyídàkẹ́ sọ ń dáadáa tàbí kẹ́ sọ burúkú ẹ̀ sàn sọ̀kan hmm. omi lọ́lọ́run fún bí n bá sì kú ẹ̀ lè gbà sí mi ṣe. ẹ̀yin wá fẹ́ gbà ṣe ṣe <laughs> ẹ̀yin fẹ́ gba iṣẹ́ ṣe ẹ ní wéètì yẹn mo ní gbogbo analysis tá à ń ṣe lórí social media gbogbo wa pátá kò tó three percent olóyè Ìgbòho gbé seven percent and that is why they are looking to bring him down But náà ní òun lòun dá alágbára gan ṣàdúrà fún pé kó má ṣubú ní Saudi Arabia lánàá alájà mo kí mo yìn ín wọ́n ní ojoojúmọ́ àwọn làwọn ń ṣàdúrà fún lóyè gbòó and please ẹ má comment pé ẹ̀sìn tiwa ń ṣe Saudi Arabia please leave that nonsense okay ẹ̀sìn tó lùkàlùkù gbé dáná ẹ jẹ́ kó sìn dáadáa you are not here to judge mo ní àwọn ọmọ babaláwo àwọn ọmọ àfà àwọn ọmọ wòlíì bàbá John Ogundélé ń gbọ́ mi báyìí ojú oorun ló ti jí mi àwọn gbọ́dọ̀ pé kíní mò ń sùn torí mo mọ̀ pé wọ́n fi fi àdúrà wọ́n fi fi tì mí lẹ́yìn ṣé mò ń ní ìdàdúrà ṣé tí babaláwo bá pè mí tó ní àwọn dífá báyìí báyìí báyìí báyìí ló yọ lódùfá a máa pẹran a máa ṣètùtù kí n sọ pé kò kàn mí kí n sọ pé orí mi orí mi orí mi orí mi fẹ́ gbàbọ̀dì àbí bẹ́ẹ̀ kọ́ àbí kí Afa, kó ní Kóìkì lọ́la ẹjẹ́ àṣàdúrà kí wọ́n á ní àpọ̀ inú ẹ̀sìn dandan bí mi sí ní ẹ̀sùn fowó ẹ̀yin tẹ̀ ń sọ bẹ́ẹ̀ mo bẹ̀ yín a temple there let's focus on the real ball which is the freedom freedom yẹn gangan ni ká sọ̀rọ̀ lé lórí ìdí tá a ṣe fẹ́ lọ àti ìdí tí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ olóyè kò ń ṣe pé àwa là ń sọ bó ṣe wọn Elédùmarè ni ẹ lè dà bẹ́ẹ̀ ẹ lè lè ṣe bẹ́ẹ̀ and again gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé àbá tẹ̀ compromise díẹ̀ ká tẹ̀ sọ pé a mọ̀ wọ́n ẹ́ mo bẹ̀ wá if tó bá jẹ́ pé àtijọ́ ń ṣe bọ̀ tẹ́lẹ̀ that will be the end because ó ti di alábòde fáwa náà at the beginning èrò la rí a ṣe ń rí numbers to get the appropriate numbers nínú àwọn hundred ninety nine of those ọ̀dàlẹ̀ will die before we cross over and I have no regret if you are one of them because we told you but you refused to listen Let me say this. In abroad, tí mò if I work with the UK government as swearing an allegiance to the king, I must not do anything against the sovereignty and the territorial ground of this country. Ìjọ tí you become taken away Some of you don't understand what we are into. Konshi joke. If you want to joke, you have the right to go and do a content and make me laugh. And I will laugh. I will share it if I can, if I think it's worth sharing. If not, I will love it. Yoruba Nation is not a joke. It is a serious situation to free our people. I have lived there for 24 years plus now, going to 25. You will respect people that you disagree with. It's because it is a system to subvert. But the country, Nigeria, let us understand that it has failed every one of us, and there's no point trying to rescue it. die, lost bá ní lára àwọn mídíà tí ẹ máa ń dúró pé ẹ fẹ́ gbọ́ ní tó fẹ́ wá sọ especially tí oríṣiríṣi búlàlà ẹ má bínú ẹ̀ tí ẹ̀ ń bẹ lórí mixlr we are doing some kind of few things on that mixella. and i'm going to turn it on now ẹ má bínú ẹ tètè sọ fún mi but there is a there's a problem with it that we will work on we are working on it and it might take a couple of more days, probably within the next week, and needs stability. So if I manage the platforms to cool, we are live on all the platforms. Um, I am fully live on Instagram. So ẹ wá platform nínú ìtẹ̀bálẹ̀ ti gbọ́ mi ìyẹn Àánúolúwapọ̀ tó bá dẹ̀ jẹ́ pé fún ìdí kan àbí ìdí kejì ẹ̀ ń struggle pé torí data yín um, I cannot promise you data but bí a ta bá ṣe program yẹn tán kẹ́ download ẹ̀ kẹ́ gbọ́ you will still enjoy it. mo kí níbi tí ẹ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wá. don't expect me kí n bẹ̀rẹ̀ sí wọnú analysis èyí tó kàn mí I have a lot tá a fi sọ̀rọ̀ lé lórí so tó bá yẹ pé ẹ ti ń dúró pé ah tó bá ti jáde ẹ fẹ́ gbọ́ view tiẹ̀ náà ẹ fi gbọ́ opinion tiẹ̀ ẹ ní gbọ́ níbí báyìí I am one of those that don't allow distractions to take us away from the reality. I am not one of those. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀ lóríṣiríṣi but lórí tọ̀dọ̀ tiwa will remain on the self-determination simple But we will come after people that come after Babakitoye. And I'm coming after this man today. I purposely printed his face out because I am not using my software. Not at all. We only want to use it. This is the machine. I've shown you so many times. It is 17 inch. Sometimes I just don't want to use it. Why are we going to talk about this? It's not because we want to make him popular. But mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè Yorùbá láàrin wa tó kì í ṣe tó dẹ̀ ṣe ọ̀la. Orúkọ bàbá tẹ̀ ń rí ló ń pè ní Abíọ́dún Ìṣọ̀lá Ládìpọ̀. It's not relevant but kò ní dáa kí wọ́n ránṣẹ́ sí bàbá tiwa káwa má lè respond padà sí wọn. It will be something that we will not sit back. gbogbo wa tí a bá follow Koiki dáadáa cause kò ń ṣe gbogbo èèyàn ló ń follow wa dáadáa few of you mo mọ àwọn tó ń follow wa judiciary. I've cited my mom and I wish her Barika Ejimo. Ẹ bá mi kí gbogbo Muslim Association of Nigeria That látọ̀dọ̀ Alhaja White dé ọ̀dọ̀ Alhaja Adéyeye Alhaja Barua títí dé gbogbo àwọn Caf sisters. Bí ṣe sọ fún gbogbo self-determination right it picture yẹn ti wà lórí platform mi like I said the only thing is um, kódà àwọn àgbẹ̀ mo post ẹ̀ sórí Facebook náà so tẹ́ bá fẹ́ rí clear view of it just go on my page like I said if you subscribe to the platform judiciary you will get up-to-date news and international news kò ń ṣòwò nìkan náà ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa bàbá Akíntóyè but n tí mo fẹ́ kó yé wa ni pé ọ̀rọ̀ Yorùbá nation we love to have as many people on our side and àwọn tó wà against wa like I always say it is their right tọ́ba náà wọ́n ṣe pẹ̀lú wa it's okay but the only thing that we will not sit back and tolerate is for these individuals tẹ́ bá fẹ́ rí picture yẹn like I said tebalosori bá Koiki Media blog is there Tebalosori, there's a place called the community lori YouTube I want to mama da da. Tebalosori community me, you will find as many of our blogs among máa ń gbé sórí ẹ̀ màá ka tóun Dr. Gbenga Adeyeye Miss South Africa that called my attention and said, Koiki, I picked on something and I will respond back with my pen. These are the kind of work that people are doing on the ground. And your ọmọ Dr. Gbenga Adeyeye, and your wọn sọ̀rọ̀ He hasn't come and have a conversation with us. But we have multiple Yoruba people like that. What what what what Wọ́pọ̀ wọ́pọ̀ lórí platform yìí àwọn tájọ bẹ̀rẹ̀ náà wà tó yẹ pé wọ́n ti lọ and I hope now they can understand the difference tó bá jẹ́ pé gbogbo wa wà in one formation ká dúró tẹ́ni tó máa kọ lẹ́tà ẹ̀yin ẹ fi ariwo pípa sílẹ̀ fèmí I am not coming to Nigeria because if I tíì fún mi ní any reason to be in Nigeria so don't pray pé màá wá sí Nigeria you are wasting your time you will be wasting your time but mo sọ pé níjọ́ tí ọ̀nà bá ti clear pé àsìkò tó that means that something will be very hot and I'll just leave it like that hot ni mo sọ but for now I have no reason to be in Nigeria I will continue to operate from here if that is making you uncomfortable I'm sorry ó dà pé Third Mainland Bridge ló súnmọ́ yín you can find your way there and jump inside. And hopefully we will find you after three days. This man, Abiodun Shola Ladipo ló ń jẹ́ lórí Facebook. So tẹ́ bá fẹ́ check it out. I'm right on his Facebook right now. You can go and check him out on Facebook. I will not bring the children into the conversation. Torí mi No more. But we will come after every single one of you if you attack Babakitoye and Igbowo. Because tẹ́yìn ò rí vision táwọn rí àwa rí tẹ́yìn bá rí vision Tinubu gbogbo tí Tinubu máa lò kò ju under four years and don't tell me eight years because Nothing guaranteed Tinubu for another tenure. But we will wait and see. Column by Lidumari. Enter our Lori Facebook. You'll be able to see the picture of the person and let me see if I can work it out here as well. Moki Bubualen And welcome as we settle into the conversation. Moki Bubomo Yoruba Nili Loko. Kọ̀bẹ̀ Elédùmarè kó túbọ̀ máa fi ìṣọ́ àtàbọ̀ ẹ̀ fún bàbá Akíntóyè àti olóyè ọmọ Adéyẹmọ àti gbogbo ọmọ Yorùbá nílé lóko tí à ń gbìyànjú pé kíran wa kó bọ́ nínú èdè takora wa sí. I know some of you will be like ṣèbẹ́ ti rí ọ̀nà kílẹ̀ tó wá ń dára rí láàmú àìtí rí ọ̀nà a ṣì wà ní bá ṣe máa débi ọ̀nà so please if you are one of those we know where you are trying to get, take us to and we are not going that area torí pé a ti jẹ́ kó yé gbogbo wa tẹ́lẹ̀ pé kò sí ọ̀nà kan ju pé we negotiate a negotiation ò dẹ̀ ti tàn tó ẹ bá wá kánjú pé negotiation ti tán you have every right like I always say As far as we are concerned, we are still negotiating. And we will negotiate up to as much as we want. Torí consultation and negotiation is very, very unique and important in anything in life. Whether it will end up becoming the other way around or not, you must negotiate. And that is exactly what we are doing right now. So let's move swiftly a little bit. Ní April seventeen at about four four four five pm ni arákùnrin ló gbé message jáde and I don't want to stand too much on his own because I have other areas and I want to get out of this platform uh, at least in another one hour less. ó náà di bàbá Akíntóyè mú responsible fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ẹ̀yin tẹ́ bá lọ sórí page mi nísìn lórí Koiki Media I have literally reposted that again with the caption evil man so that you will be able to see what I'm the person I'm talking about but àwọn tó wà lórí software tó ń gbọ́ wa lórí laptop rather I've been able to bring his face a little bit more closer that is the man I'm talking about ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ bá wa sọ fún pé it's okay a sí ní ìjọba military yorùbá náà ni gbogbo wa a máa agree to disagree but kọ́ máa fi ìdọ̀tí rẹ bàbá Akíntóyè àti Ìgbòho that's all we are saying for now but tó bá sọ pé àwọn ò ní gbọ́ àtẹni tó mọ̀ wọ́n tẹ́lẹ̀ àtẹni tó mọ̀ wọ́n wọ́n máa mọ̀ wọ́n and èyí tó sọ pé yorùbá nation ó ti kú yorùbá nation ò kú lọ anywhere Yoruba nation is still fully intact and nothing ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ Mr. Koiki kí ló máa wá we are scared we are worried there's nothing for us to be scared or worried about nobody can do anything we're on the right track so I got the picture for those of us and like I said that is the man I'm going to be talking about so let's go into it a little bit uh, swiftly. I hold Professor Baba, at uh, least respect Baba, Ofi Baba say bracket, open bracket, which is not bad. It shows the ọmọlúàbí ethos in us. Ẹni pé nígbà mi kan táwọn náà bá bínú tán, I come back home a little bit. Sometimes, you know, while I'm live, you know, my mom is sending messages behind, you know, my wife is sending messages that, you know, just, you know, temper mercy and some of our mothers like Yawa Comfort Ologunja, many of you like that. So the word Baba means a lot. So it's okay. I hope Professor Baba Banji Akitoye, solely responsible for the attempted coup Ni Saturday ni badon by copycat Yoruba Nation group. Two things I want us to take note of that. Is holding Baba Akitoye responsible, but he also agree that copycat ní tó and everybody knows that is a copycat. Babakitoye spent the past fifteen years planting ignominious seed of secession. Again, the word secession is not who we are. We are self-determination campaigner. A secessionist. So when people use the word secession, let us continue to say to them, we are not. We are self-determination and it is our uh, right. But right yẹn kò mí pa America máa guarantee just as America ó veto Palestine the United Nations Lano, Go and watch the program I did in the morning. You will find the video in there. There are some big big English tó ń lò and we see if we can break it down to our own understanding. Ignominious ignominious. Spelled as India Golf November Oscar Mike India November India Oscar Uniform Sarah. Ignominious. Kini ni àpèjúwe kí ló mean? Tó bá sọ Ignominious. Deserving or causing public disgrace or shame. Ó lo òyìnbó yẹn kémi àti má bàa ní understanding nǹkan tó so in tó ń sọ ni pé bàbá Akíntóyè fún fifteen years was planting ignominious causing public disgrace or shame ìyẹn àgbàdo seed of secession in the minds of some of the most gullible, Euro gullible in Yoruba land àwa ló ń pè ní gullible ṣe rí mo sọ fún yín pé ìrìn àjò yìí ìrìn àjò ẹ̀mí ni gbogbo àwọn ilé ìlọ ti lọ check gbogbo tí wọ́n lè fi lọ check pé àwọn ilé tó gbé ọ̀rọ̀ Yorùbá nation dání ó má yàtọ̀ sí àwọn kan tó máa ń pariwo hey we want the good for the Yorùbá people but tó bá ti dé abẹ́ ilẹ̀kùn nǹkan mi lọ sọ they've checked they can see it they know they can feel it wọ́n mọ̀ pé àwa yàtọ̀ sí gbogbo àwọn yẹn and that is the reason why they are finding it very difficult to comprehend pé ọ̀rọ̀ Yorùbá nation yìí kò lọ́lẹ̀ kàkà kó lọ́lẹ̀ ó ń gbin in tó da sí mind àwọn èèyàn láti sọ pé a máa kúrò ní Nàìjíríà torí Ọlọ́run ò dá Nàìjíríà Elédùmarè ò dá Nàìjíríà Jésù ò dá Nàìjíríà Nàìjíríà òyìnbó aláwọ̀ funfun ló dá gbogbo ara ti mọ̀ yẹn bọ́ kí ni ọ̀rọ̀ máa wá sọ fún wa pé bàbá kí tó yè ó ń pláǹtì ìtàn pè ní ignominious tí a lè sọ pé public disgrace or shame ìyẹn láàrin àwọn ọmọ Yorùbá látara pé ó ń pè pé kírun ẹ̀ ṣé bàbá Akíntóyè tó sọ pé a lè jọ ń jẹ mẹ́ta lójúmọ́ ṣé bàbá yẹn parọ́ ẹ bá ń fi sínú comment section ṣé bàbá Akíntóyè tó sọ pé Nigeria economy ó ti lọ sí ibi tí kò lè padà soríire ṣé bàbá yẹn parọ́ ẹ bá fi sínú comment section ṣé bàbá yẹn parọ́ ṣé nígbà tán náà ṣe confab ní 2014. this is the confab of 2014. fourteen a ti ṣe ọ̀rọ̀ lé lórí ṣé àwọn tó ṣe confab yẹn kí ni ìyàtọ̀ tó wá padà ṣe ṣe lọ gbé sínú abẹ́ archive àbí ní wardrobe uh, Jonathan ní òun máa look into it ṣé Tinubu máa look into it time will tell ó ti lò ọdún kan ó kọ ọdún mẹ́ta why then tí ọmọ Yorùbá wá ń jáde tó wá ń sọ pé ah bàbá kí tó yé o ignomos o òun ló ń dá wàhálà ló ń gbin tí kò dáa sí ọmọ Yorùbá lọ́kàn ìyẹn tí arákùnrin burúkú yìí ní tóun sọ nìyẹn bàbá tẹ̀ ń wò yìí tó pe rẹ̀ ní Abíọ́dún Ìṣọ̀lá Ládìpọ̀ wọ́n bẹ́ẹ̀ o ẹ̀rí bó ṣe wọ súùtù yẹn kò ní làákàyè bó ṣe wà yẹn o bó ṣe wọ súùtù yẹn kò ní làákàyè torí pé tó bá ní làákàyè ni á mọ̀ pé nàìjíríà tí à ń sọ yìí ní tí a béèrè fún tó fi di pé gbogbo à ń gbé ní ìgbé àlàáfíà ní 1954 títí dé 1957 tó fi ní ká lọ dìbò tí òyìnbó tún wá padà lẹ́yìn tó ṣe ìtàn pè ní jàǹbá fọmọ yorùbá tí wọ́n rig election wọ́n rig sensor eléyìí á ní wọn gbọ́ ìtàn yẹn rí tó bá gbọ́ rí kí ló dé tó lọ kàwé bàbá kí tó yè but can you blame them no you can't because wọ́n expect pé àwa kan máa dúró ní dúró ọmọlúàbí tọmọ Yorùbá pé sẹ́ Yorùbá máa bọ́ nínú wàhálà yìí. so àwa ni gullible people arákùnrin ta ni ó gọ́lébù láàrin àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ni ó gọ́lébù èèyàn ti rí pé arákùnrin wọ́n gbọ́dọ̀ gbé lọ sí mental home kọ́ lọ àṣẹ́sì brain ẹ̀ torí pé mo sọ ká tó bẹ̀rẹ̀ program yìí nísìnyí pé èèyàn mélòó ló ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ ṣé ihun tí bàbá Akíntóyè sọ tó fi sọ fún wa pé ẹ jẹ́ kí nàìjíríà máa lọ àárín àwa àti nàìjíríà ò lè gún mọ́ but yet many people disagree with baba kitoye because of their own selfish interest bàbá ò wá wo selfish interest tiẹ̀ nìkan ó wo ọjọ́ ọ̀la ọmọ yorùbá ọjọ́ ọ̀la tó ti di ntí kò dàbí tẹ́lẹ̀ Tinubu was talking about that during his conversation with the Afẹ́nifẹ́res nígbà tí bàbá Tinubu sọ pé even Awolowo provided free education ǹjẹ́ Tinubu lè provide free education níbi tọ́rọ̀ Nàìjíríà délé ni I'm sure he can't and even if he wants to he doesn't have the fund to do so why then are we planning to remain in a country where there's so much disunity among us ó jẹ́ kó bàbá jẹ́ kó yé wa pé àwa la kàwé jù àmọ́ ìwé ta kà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ sọ pé wọ́n kàwé irú bàbá yìí nísìn kò ní ẹni orí pípé kankan orí ẹ̀ ò pé rárá bìkọ́ torí ẹ̀ bá pẹ́ ni ó jẹ́ kí làákàyè ẹ̀ sọ fún pé àwa ìran ọmọ Yorùbá o tí à ń gbé nínú Nàìjíríà Nigeria has literally taken us backwards and nothing is going to solve the problem let's just mo wá part one yẹn ni part one yẹn ni bàbá ti ṣàlàyé who we are gbẹ̀jẹ̀ ká sáré lo part two Nigeria needs the courage to dissolve ẹ sọ fún bàbá ẹ pé Nigeria máa dissolve whether they like it or not it will dissolve it will dissolve in summary as at late February Nigeria economy has collapsed bó bá ohun Tinubu kó tún lọ invite IMF all these World Bank Nigeria has collapsed. but arákùnrin sọ pé bàbá Akíntóyè ń planti seed sáàárín àwọn ọmọ Yorùbá pé ó ń planti seed seed kí ló ń plant ignom ignominious àbí kí ló ṣe pòyìnbó yẹn seed tó ní bàbá Akíntóyè ń planti sí ṣòro pa lè break it down ignominious Ignominous. that is what this àwọn born bastard ọmọ yorùbá ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ wọ́n wò mí báyìí ó wà lórí twitter náà tí wọ́n ní pé kó jókòó kó sì máa sọ pé tinubu bọ̀ wá ṣe i wish them best of luck. he knew better arákùnrin sọ pé bàbá kítóyè mọ̀ dáadáa he knew that a successful succession by Yorùbá was neither possible nor even desirable now ọ̀rọ̀ méjì ló jáde ńbẹ̀ yẹn ó ní kò ní possible number one òun kọ́ ni elédùnmarè tó máa sọ̀rọ̀ fún wa pé kò ní possible mo ní I am not here to tell you to be a Muslim Christian or Babalawo. whichever your faith go and do that consultation yourself and come back and comment and tell me pé kò ní possible just go for a couple of days whatever how you would do it ọ̀nà tó fẹ́ gbà pé yorùbá ò ní bọ́ nínú ìran tá a wà nínú wàhálà yìí pé kò ní pín nínú nàìjíríà mo níṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lèmi ti ṣe consultation lé lórí mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ń sọ pé yorùbá máa lọ àsìkò láàkọ́ mọ́ ni but àwa la máa jẹ́ kásìkò yẹn kó súnmọ́ jura lọ. tó bá yẹ pé ti babaláwo ni mo ti confam ẹ̀ pé yorùbá máa lọ tó bá jẹ́ pé ti kìrìsìtẹ́nì ni confirmation wà táwọn tó ti sọ̀rọ̀ tó ń ṣe méjì tó ń ṣe kódà àwọn wòlíì àwọn ọmọ ibo. wọ́n sọ the same thing lórí ìran yorùbá àti ti biafra nàìjíríà máa pín àsìkò yẹn nìkan ní àìtí mọ̀ bọ̀ ó kù sáwa lọ́wọ́ tá a bá fẹ́ jẹ́ kó push tó ń ṣe fanfare tó ṣẹlẹ̀ ní couple of days ago mo kí ẹ bá ń bọ̀ pé yorùbá ò ní lọ yẹn bàbá ńlá arọ ni mo ní mo ti béèrè mo ti make confirmation yẹn wọ́n ní ìran yorùbá máa bọ́ mo ní gbogbo àwọn balẹ̀ yorùbá tí mo ṣí fìlà fún gbogbo àwọn olórí adé gbogbo wọn pátá ló mọ̀ pé àsìkò ti tó tẹ́lẹ̀dùmarè pè wá padà gẹ́gẹ́ bí ìran ọmọ aládé láti lọ síbi tó yẹ ká wà ìyẹn òun ṣe tọ́sẹ̀ máa sọ fún wa mọ́ àti kọjá stage yẹn kí òkè lè máa sọ fún wa nísìnyí pé ìníhùn pé bàbá Akíntóyè mọ̀ dáadáa mo kí ẹ president October nine nine five àsìkò tiẹ̀ á túbọ̀ jẹ́ fún wa láṣẹ Èdùmàrè báńkì ìyàwó ẹ̀ báńkì mọ̀mísí dáadáa báńkì wo àwọn ẹgbẹ́ ó ní ìníhù pé bàbá kí tó yè mọ́ You see, um, I'm going to curse you if you're not careful now. Don't tell me, Mr. Koiki, I think it is high time you stop your aggressive ways of talking. Good, we all know that you guys are doing a lot on the ground, but you should let it remain on the ground. You see, problem ti máa ní pẹ̀lú yín nísìnyí, I mean, àwọn ẹ̀yà Koiki má dá lò, no, sometimes you have to. So, Fúlàní tó ń tó ń tó ń gúnyàn tó ń pààyàn, àwọn àwọn bẹ́tà ju, so ntẹ́mi sọ ìnísìnyí ló wà aggressive. You can see that some of you have mental problem èmi ti já mo ti yó nísìn ẹ̀yin ò jẹun ẹ̀rí jẹ i don't know whether you are in nigeria or whether you are not and if you are comfortable ṣé gbogbo àwọn èèyàn wa ló wà comfortable so aggressive tèmi yẹn ló ń lo ìyẹn ló máa ìyẹn ló ń kún lára so gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀kan nísìn is the aggressive part yẹn ìyẹn ló ń dùn wọ̀ please let us be very I, i'm not i'm not saying you shouldn't criticize us i love it i live in a society where you must criticize bọ̀kẹ́ máa sọ pé mo wà aggressive kí lẹ mí pé mo wà aggressive ṣé èmi gbébọn nísìn ni ṣé mo ti authorize pé kọ́ gbébọn kọ́ lọ pààyàn fúlàní ń pààyàn nísìn ẹ sọ pé àwọn yẹn wà aggressive wọ́n ń gbowó lọ́wọ́ wa ẹ sọ pé wà aggressive but èmi mo wà aggressive so èmi mo èmi so ọ̀rọ̀ tí mo sọ nísìn èmi wà aggressive please be careful and I'm trying not to go beyond just what I said to you torí ọmọlúwàbí ẹ tó ṣì wà lára wa tí bá wà aggressive ẹ èmi ò ní wá sórí social media máa jókòó máa ṣe báyìí mo ní ẹ máa dúpẹ́ lọ́wọ́ olóyè i will not say more than that ẹ máa dúpẹ́ lọ́wọ́ olóyè olóyè nìkẹ́yìn máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ wá mọ̀ bóyá mo wà aggressive or mo wà aggressive. à ń sọ̀rọ̀ tó wà important ẹ sọ pé mo wà aggressive so gbogbo òrùta ta ti sọ látẹ̀kọ́ nísìn aggressive yẹn ló dé bá yín. mo kí wọ́n ẹ̀ tẹ̀ wá lórí ìjókòó. ó ní bàbá Akíntóyè mọ̀ dájú pé ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ti ń fàbọ̀ kó tó bí bàbá mi kó tó bí ìyá mi nítorí pé ọ̀rọ̀ pé Nàìjíríà máa wáyé ní 1914 Ọlọ́run Elédùmarè gan ló mọ in tó fi pinlẹ̀ gan because definitely kò ń ṣojú lásán I know that they've taken that name orúkọ yẹn fúnra rẹ̀ they've taken that name and the whole land What ti lost, ṣe síbi kan tí a ṣe wá ń tú lẹ́yọ kankan and that is why there is a spillage of blood all over the place ẹ ṣe lè fi ṣe election tẹ́ ẹ̀ ń fi odindi èèyàn ṣe election how does that add up how does that add up èèyàn fẹ́ ẹ fẹ́ dìbò fáwọn èèyàn ẹ wá ń fi èèyàn ẹ fi ẹ fi rúbọ how do we get to that stage it's because ìpínlẹ̀ yẹn ò dáa the foundation táwọn sọ pé wà faulty yẹn òun gangan ni problem so ṣé nísìn ni àwọn ọmọ yorùbá wa sọ pé a mọ̀ pé ìran yorùbá àsìkò ti tó everybody knows yes tí politician bá wà níbẹ̀ tó bá kàn ń deceive wa yes àwọn tó bá lè jẹ pẹ̀lú wọn kọ́ jẹ pẹ̀lú wọn i've told you enjoy president tinubu president tí tó bá yẹ pé ènìyàn ṣe yorùbá nation ẹ̀ tẹ́mi wà pẹ̀lú àwọn tinubu ah èmi náà máa gbádùn tèmi mọ̀ rí ẹni ọlá badmus ṣèbó ń jó lójoojúmọ́ lórí Instagram ẹ̀yin ò rí inú ilé tó ń gbé ni ẹ̀yin ò inú ilé tó ń gbé ni ẹ lọ wo ẹ lọ page ẹ̀ náà not that I'm, uh, she's a public figure ẹ lọ wo ó ń tẹ̀sí wa lójú ní sí pé ah, àwọn làwọn wà níbẹ̀ mo dẹ̀ ní make sure you enjoy but after tí Tinubu bá ṣe tán what next that's the question that is the question that many people bẹ́ẹ̀ ni mo ti jẹun báyìí cornflakes ni mo mu basic mo dẹ̀ ń mu juice lé lórí tí àwọn mi bá dẹ̀ dé wọ́n máa ronyán ni wọ́n máa tẹ̀bá ni yìí kí ìjọba ṣàmà ṣe so mo bẹ̀ wá let us just you know what i'm just trying to bring out from this is that when people say that it is not possible it not even desirable pé kò lè wá sí ìmúṣẹ láíláí <laughs> it's because i too aggressive tẹ̀rí word aggressive yẹn tó bá yẹ pa wà aggressive ni irú àwọn eléyìí gan wọn ò lè máa sọ̀rọ̀ but we are not aggressive and that is why we are we are under the unrepresented people organization tó ń pè ní UNPO bàbá kítóyè tó lọ ṣe gbogbo àwọn ètò yẹn ẹ rò pé bàbá yẹn ọmọ tó ń ṣe it's because we know that violence is not the option on the table right now bọ́ pé a máa jáde a máa bèrè tọ́wa a máa ju flag a máa rally a máa protest ìyẹn máa wáyé it is entirely up to government to give us the security to allow us to do all that ní June this year àwọn Wales máa ṣe rally wọn Scotland máa ṣe rally wọn the government provides security for them but when people like this says ìyẹn Abiodun Ìṣọ̀lá Ládépọ̀ tó ń sọ pé Baba Kitoye knew that a successful secession which we are not I ah, kì í secessionist all this word secession is a stupid word to be using a ti kọjá stage yẹn tíyàn kan máa fi òyìnbó òyìnbó tí wọ́n fi fi dẹ́rùbà wá a máa break it down by English dictionary màá tún spell ẹ̀ fún yín that is kí lè rò pé mo ṣe ń spell àwọn ọ̀rọ̀ yẹn because mo fẹ́ kẹ́ ní understanding ẹ̀ dáadáa kí ló mean by secession we are not secession we are self-determination. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi Adekunle Koiki, a first set of the Yoruba people, who, those who say it is not possible are the teamed Yoruba people. Tẹ́ ẹ̀ bá ṣe pẹ̀lú wa, no problem. Bọ̀ ẹ má sọ fún wa pé kò wà desirable, kò dẹ̀ ní possible. Ah! Kábíyèsí Elédùmarè o ẹ̀yin àgbàlagbà lẹ bẹ̀ mí pé Koiki má máa sọ gbogbo ọ̀rọ̀ jáde èyí tó kù mú wọn náà gbé sábẹ́ ẹkùn èyí kò ń ṣe ọ̀ṣọ́mọdé mọ́ and that is why I have just kept my mouth lẹ́ǹkankan lẹ́nu yẹn kọ́ máa ń fi wa rọ́ọ̀fù mi mo ní kò sí bàbá ńlá ẹni tó lè dá ìrìn àjò Yorùbá nation dúró mo ní bàbá ńlá ẹni kankan lè dá dúró ẹ lè delay ẹ ní ẹ lè slow ẹ down which is exactly what has been happening ẹ kàn slow ẹ down ni but ẹ lè dá dúró nígbà tásìkò bá tó àsìkò yẹn ló máa determine pé we are going but you need a lot of consultation amẹ́ríkà mo sọ fún yín lórí program tí mo ṣe nídàájí mo ní amẹ́ríkà ò ní lọ sógun do you know that israel gba ó gba ó gba permission lọ́wọ́ amẹ́ríkà kó tó attack iran lóru èmi ó ti gbà pọ́ attack iran lọ́wọ́ program tí mo ṣe ládàájí you don't go and attack if you don't have enough backup to protect you a dẹ̀ sọ fún yín pé yorùbá nation ṣe tí ọkọ̀ máa sọ pé a ti ṣe yorùbá nation ẹ̀ẹ́mí mímọ́ and all that nonsense it is realistic especially tá a ṣe United Nations General Council so let's move swiftly because of the time mo kàn try láti ṣe àlàyé lé lórí kó má kọ̀ dàbí pa kàn ka kíní yẹn lọ because tẹ́lómi náà bá tún jáde tó kọrú nọ́sẹ̀nsì yẹn àkọ́ ti di pé Kóìkì má tẹ̀dá wọn lóhùn mọ́ because ẹlòmíì bá kà nísìn á ní ẹ̀hẹ́ ń sọ fún wọn kò wà desirable kò possible eléyìí ń sọ̀rọ̀ politics aláta elépo tẹ̀ ń ṣe Nàìjíríà o I am not joking ọ̀rọ̀ Yorùbá nation ń ṣe politics aláta iléepo tẹ̀ ń ṣe àsìkò bá tó àgbà ẹ̀tọ́ wa but it has to be done in a way which other way ọ̀nà tó bá jẹ́ but it has to be done with a lot of preparedness which is so àwọn bàbá tó rọra gbé tó ń gbé bí ẹlẹ́yin tó ń fi jẹ́ kó fọ́ yẹn ẹ wọ́n mọ tó ń ṣe tọ́lóyè bá jáde nísìnyí tó ní ó yá ìzọ́bú ìzọ́bú èyí bà èyí èyí náà lè máa ní olóyè ọ̀nà tẹ́ fẹ́ gbà nìyẹn àbí nǹkan tẹ́ máa sọ kọ́ nìyẹn ìtẹ́ máa sọ nìyẹn and that is why we will be grateful that this kind of rallies ta ti ṣe ó ní record tó wà lọ́wọ́ wa irú ilé ìta ṣe yìí. bàbá àwọn àgbà lẹ́bí bí. ẹ jẹ́ kọ́mọ̀. jẹ́ kọ́mọ̀. you don see Igboho. Ìgbòho wọ̀ àlàyé yẹn tó zoomu kọ́lọ̀mbà àfọ̀rún kẹ́ àdògán àdògán ló dúró ti olóyè pé if anything because olóyè ò lè máa lọ níbẹ̀ yẹn kó náà máa ní security personnel ẹ̀ tó pọ̀ àwọn ọ̀rẹ́ wa tẹ̀lé Buhari wá wọlé lọ pa àdògán mọ́nu lé the same àdògán tó wà nù fídíò yìí wọ́n ti pa ìyẹn lẹ́yìn wọ́n sọ pé kò possible ṣé ẹ mọ̀ pé à ń gbé oró sí ara nìyí wàláì tàláì símọ́bílà ìlàzílà hùwà oró ikú àdògán à ń gbé mọ́ra ni tó bá yẹ pé ká react pẹ̀lú ikú àdògán lásán ó yẹ kí gbogbo gbogbo ilẹ̀ yorùbá kó gbóná ni ẹ mọ ẹni tó pa yẹn ni ó níyà ó níyàwó ó lọ́mọ a gbé oró yẹn mọ́ra ni bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu mi a gbé oró ikú àdògán a gbé sínú ara wa ni tó bá yẹ pé ká fìyẹn react nìkan ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wàláì tàláì símọ́bílà ìlàzílà hùwà but wọ́n ní there is always another day. àwọn kọ̀ọ̀kan wà tẹ̀mí gbọ́ ẹ̀yin ò gbọ́ nì kò ń ṣe ọ̀rọ̀ social media kò ń ṣe ọ̀rọ̀ pé mo sọ fún yín pé ikú bàbá yéèyé mo dúró tì wọ́n mo wà nínú yàrá èmi àti gbowó nìkan mo mọ tí bàbá yẹn sọ fún mi. àwọn tó nílẹ̀ yorùbá ti dúró pé sẹ́ yorùbá máa lọ ẹ̀yin rí kú bàbá yéèyé rí ni ẹ lọ bí alhaji akéwùgbà gold pé ṣé Koiki láǹfààní àti wà nínú ìjókòó pẹ̀lú ikú bàbá yèyè aláàfin ọ̀fọ̀yọ́ omi tó ń pè bẹ́ẹ̀ ni but it's not for social media because nígbà tó sọ tó fi wọ̀n wá mo ní yes confam mi kí lè rẹ̀ pé wọ́n ṣe lọ́dẹ fún wọ́n lọ́lẹ̀ because I believe in the cause so mo bẹ̀ wá mo rọ̀ wá ikú àdùgbọ́n lásán ikú yẹn ikú tó ń dùn wá gidi ni ikú tó ń dùn wá gidi especially for people like us tó yẹ pé tá a bá jáde nínú convoy àdògán máa ń sọ pé Kóìkì òun mọ̀ pé nínú báàgì ẹ̀ yẹn àwọn rẹ́mídì tíyàwó ẹ̀ máa ti páàkì sí náà máa wà nínú báàgì yẹn because tá a jáde lọ for a very long time after five hours drive èmi á kò mú bisikíìtì kan jáde ni màá kò mú kọ̀ọ̀kan jáde ni ah Kóìkì yẹn aráàlú òyìnbó yìí ẹ má ah, mọ ní báwa ṣe ń jáde ní ọ̀dọ̀ tiwa nìyẹn he was a well-loved man fúlàní wa wọlé lọ pa ẹ wá náà sá lọ á sá lọ because ikú bàbá yéèyé gan sọ pé nínú fídíò tẹ ti play rí ó ní ọjọ́ ọjà èèyàn máa ń sun síwájú ni kí ni mo sọ ọjọ́ ọjà wàá máa sun síwájú wáyà tó bá ń sun síwájú yẹn wàá máa consult so ẹ bá wa sọ fún alàgbà yìí pé ọ̀rọ̀ Yorùbá nation ti kọjá gbogbo jágbajàgba táwọn bá bọ̀ láti àwọn bàbá òfò àwọn ẹ̀gbọ́n òfò àwọn ẹ̀gbọ́n burúkú àwọn tọ́n tọ́n tọ́n ní balls táwọn ọmọ inú wa wá ń jáde nísà àwọn ọmọ inú yín jáde àwa ń pè fún pé kí ìrànwá kó bọ́ ẹ̀yin wá ń sọ fún wa pé ẹ it is undesirable òyìnbó òfòwò lẹ́ ń sọ òyìnbó tẹ̀ ń sọ àti kọjá stage yẹn mẹ́ àti <laughs> kọjá stage yẹn so ẹ jọ ẹ ní right láti sọ nǹkan tó bá wù yín bọ̀ ẹ má sọ fún wa pé kò possible àfi tí kò bá sí afẹ́fẹ́ tó ṣì ń fẹ́ mọ́ láyé yìí táfẹ́fẹ́ bá ṣì ń fẹ́ ìyàn rò bá máa bọ́ kò dẹ̀ sẹ́ni tó lè máa fẹ́fẹ́ ẹ lè capture sínú ibì kan ẹ̀yìn ẹṣí ẹṣí ẹṣí bàdó nìyẹn ẹ̀ǹtẹ̀ máa ń láìkí practical ẹ̀ ń bọ̀ ẹ̀yìn ẹṣí bàdó nìyẹn ẹ̀yìn ẹṣí bàdó kẹwàá wò bóyá tátẹ́kùn yẹn bá fẹ́ bóyá kò ní kò ní ẹ̀ ẹ̀ ò ní release níbẹ̀ mo mọ̀ pa ní balloon but ìgbà tí bá nídẹ̀ àwọn ọmọ òdua ti gbé sá lọ but màá rí máa ṣe the next program mo mọ̀ pé ìyá wọn ti tọ́jú ẹ̀ pamọ́ ni I always love to give you evidence ẹ má wọlé ìwọ blow balloon tó bá blow balloon kó má dé kó wá sọ pé kátẹ́gùn yẹn kó má kúrò atẹ́gùn yẹn má kúrò so when you think that ẹ̀ka wọn ń ṣeré lórí social media eléyìí ti kọjá ọ̀rọ̀ eré lórí social media o we are telling the Yoruba people whether you like it or not ọ̀rọ̀ Tinubu Tinubu ti sọ tó máa sọ fáwọn Afẹ́nifẹ́re lánàá ó ní òun ò accept pé kí Nàìjíríà kò pín that is fine òun ni president ó gbọ́dọ̀ ṣọ̀rọ̀ sọ torí pé òun náà sì ní ambition nìyẹn tó ti kanlẹ̀ tán tó bá tẹ̀ láàníyàn pé kí Nàìjíríà kò pín I don't expect him to say it out I don't expect him mo dẹ̀ ti sọ fún pé báwa pín mílítìrì sọ́nà mẹ́ta ìwọ ṣáà kó díẹ̀ sílẹ̀ yorùbá kó díẹ̀ sọ́dọ̀ tiwọn náà kó díẹ̀ sáàrin méjì torí tó bá kó fáwọn ọmọ yíbò àwọn máa jákẹ́ wọ́n máa rí lò dáadáa torí pé whether we like it or not that drawing tí wọ́n draw ó gbọ́dọ̀ wò ó torí drawing tó wà lọ́wọ́ nàìjíríà nísìn kò ń ṣe tiwa. three twenty eight pm local time in London my name is Olami Koike you're watching a live broadcast mo kí gbogbo ẹni tẹ́ ń darapọ̀ mọ́ wa mo ní mi ní last man standing màá ṣàlàyé fún yín bá ṣe ń bá lọ ẹ má ẹ̀kọ́ rẹ̀ yín ẹ má wọrí nípa gbogbo rakatia tó ṣẹlẹ̀ raka mo sọ fún yín pé rakatia yàtọ̀ sí fact èèyàn lè gbé fact dání Kakakin, response sí wọn i just take them out of the broadcast that's all because i won't got time to be burning my energy If you ti rí pé wèrè wèrè wà lórí yín i will just take you out of the broadcast Muki, kí mr aziz thanks so much for the super chat Kakakin, response sí wọn i just take them out I'll just remove them because mo mọ̀ pé intent fẹ́ ni pé ẹ̀ńtẹ́ máa wine èmi ò dẹ̀ ń ṣe obìnrin tó máa máa wine mọ́ yín lára oyè yín ẹ̀hẹ́n tó bá wà ní club bomb bastards we kept pointing it out to him àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ kẹ̀lú bàbá Akíntóyè lélẹ̀ máa jẹ́ we kept pointing it to him kí lẹ́n point sí wọn ẹ̀yin wá di Babangida tó pa Délégi wá tẹ́ẹ̀ni tẹ́ẹ̀ni balls láti sọ pé Babangida wọ́n ló pa Délégi wá ẹ̀yin tí ẹ mọ̀ pé wọ́n pa Abíọ́lá mọ́ wa lọ́wọ́ ẹ̀yin tí ẹ mọ̀ pé wọ́n pa Kẹ́nsaro wíwá mélòó ṣe ká máa dárúkọ ẹ̀yin tẹ́ẹ̀ni balls àwọn ọ̀wá nǹkan tá a fẹ́ jẹ lọ́wọ́ wọn because tí bá máa jẹ lọ́wọ́ wọn kò ń ṣe lẹ́ni ni máa jẹ lọ́wọ́ wọn máa ti jẹ́ tipẹ́tipẹ́ but at the end of the day ẹ ní gbàgbé orúkọ mi láyé mo sọ fún yín pé tásìkò bá tó èmi o èmi ò mọ́tẹ́ lòmí o we will be there shoulder to shoulder pàṣípò yàn títò ẹ máa ní i dey play ṣèbí gbogbo wa náà làjọ ohun tó lọ nàìjíríà ẹ kájọ máa wò ó ẹ̀ǹtẹ̀ bá lè fún lówó ẹ fún èmi ò ní kí nǹkan má fún yàn kan lówó but èmi o èmi ò lówó tí mo fẹ́ fún ẹni ẹ bá send message sí mi because mo ní family tèmi náà tó ń dúró fún representative pé ọmọ wọn wà ní abroad ọmọ eh, eh, in-law wọn wà ní abroad owó ná owó omi owó dis tí mo fẹ́ fún so i haven't got it ṣẹ́ni tó bá feel pé in town sọ kò make sense then owó àti wà ń tọrọ owó then you have a problem. mo ní as long as Tinubu bá ti wà níbẹ̀ nísìn ẹ gbọ́dọ̀ gbádùn make sure pé ojú oúnjẹ mẹ́ta lójúmọ́ at least basic house basic làwa náà ń gbé yìí I don't have to show you my house basic ni basic ni basic ni à ń san rent ni púpọ̀ nu ilẹ̀ lẹ́ ń gbádùn nílé anyway because èèyàn kan wà lé nísìnyí ó ní Kóìkì ó ní gbogbo wọn kọ́ ni ìyà ń jẹ o mo léèyàn kan tó súnmọ́ mi pẹ́kípẹ́kí tó wà Nàìjíríà báyìí gbogbo ilẹ̀ ti kọ́lé ẹ̀kọ́ ní the basic things of life báwa ṣe ni which is the security and our health nǹkan méjèèjì yẹn ẹ abẹ ọlọ́run kọ́lọ̀ máa fi àárẹ̀ ṣe wá security àti health tó bá wọlé bẹ́ẹ̀ sórí gbogbo owó tó ń rí orí nàìjíríà yẹn ó máa sink like that. Not to be naysayer, I am new here. Do we have a constitution in the works yet? We we don't. You can't have a constitution, but if you go on my website, there was a constitution that was written by some lawyers we can just call it um, there there is a constitution but it's not a full constitution but like bí oníbọ̀sẹ̀ kọ constitution but it's òyìnbó yẹn ó wà website mi koikimedia.com you cannot you cannot bring a constitution for everybody when we have not finally arrived at that destiny a draft yes a draft go on my website And tó be, yẹn yeah, I mean yeah we expect many of you will start joining us and I want you to ask questions but don't tell me I'm aggressive ṣé me, ni fula ni terrorist ni ẹ mò play no ni o mọ̀ pé mo o mọ̀ pé London mo ni mò ń play because púpọ̀ nù yín ẹ ní làákàyè that is why you are doing crime olè nìyí olè tàbá fàyè gbà yín nísìn bẹ́ẹ̀ ṣe máa wọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣe fẹ́ jí owó olówó labroad ọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé drug kòsìkòsì ọmọ Ìgbò nìkan ló ń gbé drug ọmọ Yorùbá náà ń gbé drug bẹ́ẹ̀ fẹ́ ṣe ritualist tẹ máa yọ pátá onípátá tẹ máa pa àwọn ọmọbìnrin Ogun State is one of the ritualist state in Yorùbá land pump bastard and you will never have a system that works okay so it does not matter how you love Nigeria it will not be a system that will work it's a fact fact ni gbogbo wa la mọ̀ so yes mò ń play ni but at least I have a life òrì <laughs> òrì pé mo ti twenty four years ni mo ti gbé ní UK I have a life àwọn ọmọ mi ti lọ sí school wọn ní pẹ́ dé I don't have to worry too much about them apart from owó bàtà owó school wọ́n ra òwe wọ́n ra kinní kan kò sí tó kàn mí I do extra lesson and all that lọ bí bàbá Why wáyé tí mo ṣe wà ní UK born bastard bí èmi ni bàbá ẹ̀ tó ń béèrè question why why am I in UK dáàdì ẹ̀ ní kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ tí wọn bá wọ ó láwọn ọmọ wa kan tí wọ́n ti wọ Canada mo dúpẹ́ lọ́wọ́ wọn bàbá yẹn pè mí ah ó ní Mr Koiki ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín mo ní kí ló dé ó náà ti wà ní Canada ah ó ní gbogbo tẹ́ ń sọ pátá òun ṣe ń ráre iṣẹ́ ẹ̀ ni wà tó wà ní Canada nìsín ó ní òun ṣe ń rí gbogbo tí mò ń sọ pátá ó ní gbogbo tí mò ń sọ pátá lòun ṣe ń rí pé ẹ pé so life lélẹ̀ tó bá dẹ̀ ti kọjá àyà rẹ̀ you will live here very very well. bẹ́ẹ̀ni Mr. Steve sọ pé failing to plan is planning to fall we must plan kò ń ṣe pé ah Yorùbá nation náà Yorùbá yes kò ń ṣe movie là ń ṣe Kúnlé Afọláyan ló ṣe movie tó ní producer So let's complete the section quickly because of our time. But I just have to explain. So I'm going to go straight again. And we kept pointing out to him, he was or is. Shengoro, he was slash is. Kill me by that? He's a professor of history. So kò mean kò sẹ́ màmá sọ a eh, professor is he was or is. Kill me by that? Ṣé ṣé ó tún dìbọ́ǹkì pé bàbá Akíntóyè kì í professor You can see them so wọ́n tún challenge professorship baba Akintoye this is what he's saying because nígbà tó ti ń lo he was slash is a professor of Yoruba history we were or are expert in warfare we told him it was neither necessary war nor a winnable one but his oversized ego did not let him rest He saw himself a leader of Yoruba. No, he did not see himself as the leader of the Yoruba. Àti leader Yoruba tó ti lọ bá ẹ program mi láàárọ̀ yìí. I'm not on the software. You can go and watch what I showed you this morning. Ten minutes ni Tinubu fi address àwọn Afẹ́nifẹ́re ní asọ̀rọ̀. Àwọn yẹn ni leader Yoruba. Ìjà dẹ̀ ti wà láàárín wọn because èmi rí bàbá Adébánjọ mo láǹfààní àti baba Fáṣọ̀rántì. So it's two faction anyway. Wọ́n dẹ̀ interview baba Adébánjọ náà lórí Arise. We played that this morning so kẹ́ wá máa sọ pé bàbá Akíntóyè ó fẹ́ di leader Yorùbá no irọ́ lẹ̀ ń pa kò náà fẹ́ di leader Yorùbá leader self determination ni wọ́n èyí lẹ́mọ leader Yorùbá tẹ̀ ń wá mo kí Ògúnmọ́lá Yorùbá leader ni Baba Fáṣọ̀rántì Tinubu dẹ̀ ti gbé wọn lọ sí Àbújá and we are happy with that so ó ti gbé wọn lọ síbẹ̀ ó dẹ̀ ti ṣàlàyé fún wọn pé òun ò lè break Nàìjíríà so kọ́ lọ ṣe kí ni kọ́ lọ sinmi ẹ̀dọ̀ but òun á ṣe gbogbo ìgbìyànjú òun tóun bá wà níbẹ̀ nísìn láti jẹ́ kí ayé gbogbo ọmọ nàìjíríà kó dáa including yorùbá people mo wá ń bèèrè lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé ó ti pẹ́ ọdún kan ó sì wà too early tó bá máa fi di next year following year mo á bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o sì ń rí oúnjẹ gidi jẹ nígbà tí tinubu wà lórí oyè ah, kọ́lọ́n kó fún wa lẹ́mìí gúngbà tàlàfíà á ah, lọ́bi kọ́kàn ìbí buhari lọ́dún mẹ́jọ ìbí buhari lọ́dún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ buhari nísìnyí kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ Buhari kí ló ṣẹlẹ̀ ọ Buhari ó bàbá ìjọba jẹ́ APC náà kọ́ ni wọ́n àbẹ́ náà ṣe ìbẹ́ ti rí gbogbo wọn àwọn APDP wọ́n ti bẹ̀rẹ̀ national executive kí ni wọn they are all criminals olè ní gbogbo wọn pátá gbogbo olóṣèlú Nàìjíríà they are born bastard olè ní wọn four one nine times two bí àṣà grammar ni let's move swiftly wọ́n ní Igbo Baba Akintoye ni kò jẹ́ kó lọ rest ó rí rẹ̀ gẹ́gẹ́ bí lídà Yorùbá ìrọ́dẹ̀ nìyẹn. And he began by sponsoring Yoruba World Congress Group, which quickly elected him its leader in a sham election held in Ibadan. ẹ mọ̀ para àwọn ilé ara ń ta wọ́n ìyẹn arákùnrin olórí burúkú ẹ̀ ara ń ta bí àwọn Rahim Taju tó fi di leader tó fi di chairman mọ́ wa lọ́wọ́ He began by sponsoring a Yoruba World Congress. Babakitoye took that worthless victory and carried it around the world, instigating Yoruba of low esteem or oversized ego to rebel against Nigeria. We are not rebelling against Nigeria. Nigeria rebel against Iran Yoruba idiot kí lẹ mí pé baba Akíntóyè rebel against Nigeria baba Akíntóyè ò rebel against Nigeria Nigeria ló ń rí a rebel against us nítorí pé ó mọ̀ wá tán ẹ̀yin ò mọ́ra yín níbo ló ti mọ́ rẹ as long as tó o bá ti kúrò nínú Nigeria àwọn òyìnbó tí wọ́n ń rí tó wà superior tó fipọ̀ wà superior they are not superior they are not superior against us and òyìnbó yàtọ̀ sóyìnbó Lebanese tẹ̀yìn pè lóyìnbó kò ń ṣe English Scottish yàtọ̀ sí Welsh German yàtọ̀ sí French ó yàtọ̀ síra wọn pọ̀ púpọ̀ nù yín ah blame yín ṣe mọ̀ pé ibi tí làákàyè yín dé náà lẹ̀ rí èmi ò lè travel jáde nísìn kí n máa bọ̀ gbígbà tí mo kọ́kọ́ dé tí mo mọ̀ wọ́n bọ̀ nísìn tá a ti gbé láàrin wọn mo mọ bí ṣe máa present ara mi fún immigration officer mo mọ bí ṣe máa present ara mi fún ọlọ́pàá mo mọ bí ṣe máa present ara mi torí pé i have lived with them but ẹ̀yin ò gbé pẹ̀lú wọn so ẹ understand wọn àwọn téèyàn understand yẹn àwa ti wá rí i pé àwọn ló dá problem yẹn sílẹ̀ sínú ìlú tèmi àtẹwà ń takora wa báyìí láàárọ̀ ìlọ́sàn-án nírọ̀lẹ́ but o ò lè ní understanding because o ò gbé pẹ̀lú wọn a dẹ̀ ń sọ ìtàn fún ẹ pé bó ṣe lọ lélẹ́yìí bí ìrìn àjò nàìjíríà ṣe dé lélẹ́yìí ó wá ní no ká da gbogbo yẹn nù ká fi history wa ká dà sínú àgbo ká ṣàn dànù torí pé o fẹ́ satisfy nàìjíríà so òun dúró de Rishi Sunak tí Rishi Sunak máa gbọ́ ọ̀rọ̀ láàrin election tó ń bọ̀ yìí nítorí pé sixteen years of conservative ó ti ní aráàlú lára aráàlú máa wá make a decision wọn with one voice ẹ̀yin ò lè make a decision even pẹ̀lú PVC yín wọ́n tún máa bá yín make a decision ni as your PVC giving you the result no it's all lies but you cannot be blamed you have lived a world of fake life for sixty-three years and Britain mọ̀ pé ìran Yorùbá gángan ló di Nàìjíríà mú Britain knows that Yoruba people hold Nigeria and that is why I am asking again ṣé Bọ́lá Tinubu ní balls láti pull it down <laughs> ṣé Bọ́lá Tinubu the president tó sọ pé wọn believe in one Nigeria ní ìgbà kan rí why has he changed his mind kí ló dé tó change mind ẹ̀ kí ló rí ó ti di jagaban ó fẹ́ taste the position mo wá ń sọ fún yín pé Tinubu does not have the balls, but he would have to convince me if he does have that balls to bring down that em last empire. Àwa ni the last empire ní Africa tó ń pè ní Nàìjíríà tó bá ti dàwó things will start sorting itself out because within twenty years Yorùbá máa perform. We will be member of the African Union. We will be under the United Nations Security Council. Tá a máa máa béèrè fẹ́tọ̀ fún gbogbo àgbáyé tó kù. Mélòó ni Malta born bastard ni bàbá ẹ because if you know Malta is less than five hundred thousand why are they having a say a president right now under the United Nations Security Council and Nigeria of two hundred million go need Security Council vote do you understand what that means o le mọ o kuro ní Nigeria now so how do you expect to know o oh, dẹ̀ ní enough iná iná torí náà nìkan ni do you know that people use Facebook Ebi ọmọ kan tún máa ń lo Facebook tó tún máa ń tó ní fún wọn ní full access wọn náà máa wọn máa ń change ẹ lórí fóònù wọn I've never seen that before so ò ń lo Facebook ò oh, lo full one ò wá ń lo light ẹ torí pé ò ní enough data Malta is five hundred and thirty thousand population as at April month yìí àwọn ni president United Nations Security Council do you know what that means o lè mọ that means pé a citizen of Malta ó ní value jù ẹ lọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ I'm a valuable citizen of the Federal Republic of Nigeria really girl kan wá sórí social media kọ́lọ́n bá wa fún lálàáfíà but ọlọ́run fún yàn lálàáfíà tí kò bá kọ́kọ́ lọ ṣe hospital treatment kìíní ẹ̀ wú sí lọ́wọ́ báyìí I have seen somebody that have similar problem wọ́n padà gé ọwọ́ the other girl yẹn ilé tèmi sọ ìyẹn wà lórí Instagram nìsín ó ti di public figure gan she is doing very well for herself but wọ́n gé ọwọ́ yẹn nígbà tí wọ́n ti mọ̀ mi olórí burúkú èyí tẹ́ ẹ sọ fún mi pé mo mọ tí mo sọ when I came to Nigeria girl yẹn mo ni ó wà lórí Instagram ọwọ́ yẹn ó padà gé ni mo wà lára àwọn tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀ jáde lórí social media nígbà tí mo rí pé ah, ah, ìyà ló mọ̀ yín jẹ báyìí mo wá rí another girl bẹ́ẹ̀ again tó ní similar problem all she needed is one point five million láti fi kọ́kọ́ gba injection kò tí ì sọ̀rọ̀ operation níbẹ̀ when we should yes bí UK ṣe bó ṣe bó ṣe burú tó bí àṣàlájà ìrọ̀rùn ló bá dé ní Manchester wọ́n ní kó ìkìjọba a máa sọ fún wọn pé UK lè burú lóòótọ́ but when it comes to your health they will do everything possibly best to save lives. gbogbo ọ̀nà pátá tí UK bá mọ̀ ló máa fi ṣe ẹ̀mí yẹn pé kó má bọ̀ àfi tí ọba Elédùmarè bá sọ pé ẹ̀mí yẹn ti tó Why? For 63 years. Bẹ́ẹ̀ni simple rhyme Nigeria the artificial country. So Tinubu náà bá ṣe tán nísìn òun náà tún máa sọ̀rọ̀ bíi Jonathan pé Nigeria is kìnnìkan kìnnìkan we hope he will have the balls to pull it down. Quarter to four and I'm just about almost ready to go. Baba Akintoye took the worthless victory and carried around the world, instigating the Yoruba of a low esteem or oversized ego to rebel against Nigeria. It was very bad. It was seditious, in my opinion. Kódà, only President Buhari was advised to just ignore him. The same Buhari that killed two innocent Yoruba people in Oloye's house on the July 1st, 2021. Baba Akintoye then in his early 80s is now 89 took liberty for license and continued to marshal glorify miscreant àwa ló ń pè ní miscreant kò ní da fún bàbá tó bí eléyìí kò ní da fáwọn ìran ẹ generation ò tó ń pè àwa ní miscreant born bastard you called yourself Abiodun Ìṣọ̀lá Aládìpọ̀ òun náà wà miscreant ní bàbá Akíntóyè gbé káàkiri tó wá ń pariwo Yorùbá nation kò ní da fáwọn ọ̀ràn tó bí ẹ wọ́n ní ṣoríire tí bàbá ẹ̀ bá ti kú òkú ọ̀ ní sùn níbi tó wà. bomb ò ń pè àwa ní miscreant do I look like a miscreant because I am on the social media asking for the right of the Yoruba people you are now calling us miscreant bàbá ò ní ṣoríire níbi tó bá wà tó bá ti kú gan òkú yàn ní sùn dáadáa do you know the word miscreant àwọn tó níṣẹ́ his name is Abiodun Ishola Ladipo on Facebook he posted this on the April seventeen at about five past four ó ń pè àwa ní miscreant do you understand that so the the many Yoruba people that are suffering today tẹ́ ẹ̀ lè jẹ mẹ́ta lójúmọ́ ẹ pa gan lè jẹ gbogbo yìí ti wá dẹni tó ń ríran maybe I should play this again so that you can see or listen to that ẹ̀pà I showed you earlier àti búrẹ́dì búgan ẹja àgbọn tí bàbá yìí sọ let's listen again. ẹ ẹ lè bá ẹ̀dá mi o ah. ẹ lè sá o ẹ lè wẹ ká sọ ẹ màmá pa àmà mi èmi ní èsì mọ̀ yín ah. èmi táwọn ohun èsì pásítọ̀ o wọn sì sáà fà àmọ́ mo lẹ́bùn ràn ẹ máa ríran. màmá ẹ ríran mo ṣébọ̀ látọ̀ kan tí mo wò ní làmú mi rí i pé gbèrè nínú gbèrè gbé kí mi gbé kí mi ẹni gbé kí mi ọmọ ebi ló ń parí ebi náà ebi náà ti ìgbà kan ebi náà láìpẹ́ yìí ìfẹ́ tí ọ̀gá ga mi pé wọ́n bẹ̀rẹ̀ ní fort ó dẹ̀ padà yín ẹgbẹ́ gbẹ́gbẹ́ mi ẹgbẹ́ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ pa. It might look like a skit, like a content but that is the reality yorùbá tó jẹ́ pé tẹ́lẹ̀ a máa jẹun a máa yó ní búkà àwa dẹni tí kò lè jẹ ẹ̀fà àti bread the basic. And also, some people were quick to wonder we should not link them with Professor Banja Kitoye and Sunday Igboho. I'm just jumping now because of my time. Professor Banja Kitoye legacy will be that of a well-read man who personally sought to destroy the delicate thread that held this multi. ẹ wá gbọ́ bí tí olórí burúkú ìsọ̀rọ̀ dé ó ní yorùbá bàbá kítóyè legacy will be that of a well-read man, read man who passionately sought to destroy the delicate thread that held this multi-ethnic multilingual heterogeneous country together kò ní da fún bàbá ẹ mo sọ bàbá ò ní ṣoríire ṣé bàbá ẹ wà lára àwọn tó gbinlẹ̀ nàìjíríà born bastard what is that tó ń sọ fún wa pé bàbá Akíntóyè legacy will not be remembered do you understand what this this idiot Yoruba people àwọn fẹ́ yẹ ká wà nínú nàìjíríà I don't know whether he lives in Nigeria or outside I care less do you understand that pé àwa gbọ́dọ̀ wà nínú nàìjíríà so baba Akintoye legacy will be remembered as somebody that wants to destroy what òyìnbó people create ẹ̀yin tẹ́ ẹ̀ mọ òyìnbó I live with them for 24 years. They are one of the good peoples, they are citizens. But when it comes to their government, especially during that era, they are the most evil people you can ever think of. And we will never forgive them for the crime against humanity done on Africa. Gbogbo àwọn ẹ̀jẹ̀ tó kú sínú sí nígbà tó ń kó wọn kúrò during the slave trade ló máa bí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìyẹn lélẹ̀ wá ní bàbá Akíntóyè legacy ànírántí ẹ̀ mọ́ bàbá ẹ̀ wọ́n ní rántí legacy bàbá ẹ̀ débi wọ́n máa rántí tiẹ̀ mọ̀ ní báwọn ọmọ ẹ̀ born bastard. I write with the utmost respect for Baba Akintoye's age. He's old enough to be my father, but Bel Nishorire is not your father. But anyone messing with Nigeria corporate existence we hear from me without apology. Do you see the reason why I have to go hard on him this afternoon? Ó ní gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátá mo ní sọ̀rọ̀ ìdí ó ní gbogbo yìí pátá tẹ́ bá go against pé kí Nàìjíríà kò dúró ó ní kíní kan máa ṣe wá mo gbé yẹn sẹ́yìn pé nǹkan kan ò ní ṣe wá ìtarakùnrin yìí sọ fún wa nìyẹn o kò ń ṣèmi nìkan ló ń bá sọ̀rọ̀ kò ń ṣe bàbá kíndóyè ló ń bá sọ̀rọ̀ gbogbo ìran ọmọ yorùbá pátá tó fẹ́ kúrò nínú tí olórí burúkú àwọn britain tọkọ papọ̀ ó ní gbogbo ẹ̀ pátá ó máa padà wá bá gbogbo wa ni bàbá àwọn family ẹ̀ generation ẹ̀ wọn ò ní ṣoríire fún ọ̀rọ̀ tó sọ yìí àwọn wo ni britain tó create nàìjíríà tí wọ́n sọ fún wa pé àní kúrò nínú nàìjíríà mo sọ fún yín pé agbé oró yẹn agbésára ni ó kù díẹ̀ ó kù díẹ̀ chinchin ní Do you see what this man is talking about? Only, please I write with the utmost respect for Baba Kitoye and all the Yoruba that are wanting to exit Nigeria. Pé gbogbo wa pátápátá látòkè délẹ̀ arúgbó ni ọmọdé ni omidan ni ẹni tó ṣe ìbílẹ̀ ni if you want the self-determination ó náà máa make sure pé any one of us messing with the Nigeria corporate existence they will hear from me. Eh? ọmọ yorùbá náà dẹ̀ lélẹ̀ kò ní da fáwọn ìran ẹ̀ àwọn ìran ò ní èmi ọláyọmí kòìkì mo sọ bẹ́ẹ̀ but we have one of our doctor that responded back and i'm gonna read that quickly before we go and thank you so much dr gbenga adeyeye for going back hard on him and around message by Luekama Fonsita. That draft was sent to everybody. I don't know whether you got yours. Resetting the Truth, a defence of Professor Adebanji Akintoye advocacy for peaceful Yoruba self-determination. Dear Mr. Abiodun Ishola Ladipo, your recent critique of Professor Senator Adebanji Akintoye, a venerate figure in the discourse of the Yoruba self-determination, is as perplexing as disheartening It appears you have chosen to engage in a dialogue concerning the sovereignty of the Yoruba nation without a firm grasp of historical, cultural, political nuance that underpin this complex issue. First and foremost, allow me to illuminate the statue of Professor Akintoye That is a man of eminent qualifications and contribution, a celebrated alumnus of the distinguished Ibadan School of History, a respected scholar of international acclaim, a former senator of the Nigerian Second Republic, and an unwavering advocate for the restructuring of the Nigerian Federation to better serve its diverse ethnic groups, particularly the youth of the Yoruba people. His advocacy for Yoruba self-determination is not born of a whimsical desire for decision division but stem from a profound understanding of the historical injustice current challenges facing the Yoruba people within Nigerian state that cannot eat three square meal. Your assertion that Professor Adebanjo Kitoye was in any way responsible for the regrettable event at the Ibadan Secretariat is both unfounded and reckless. It is a gross misrepresentation of his lifelong commitment to achieving Yoruba sovereignty through peaceful and legal means. To insulate otherwise is to ignore the clear disavowal of violence by Professor Akitoye and his principle stand on dialogue and legal process. Furthermore, your attempt to link him with the actions of individuals whose principles and methods diverge significantly from his a decisive to the truth. It is well known that Professor Adebanjo Kitoye and individuals like Dupe Onitiri do not see eye to eye on many issues, including the method of advancing the Yoruba cause. This discrepancy in approach is crucial and cannot be overlooked by anyone genuinely interested in the interests of the movement of the Yoruba self-determination. Regarding Chief Doctor Sunday Igboho, it is evident that you have failed and many of you will fail. Gbogbo ẹni tó bá wà against olóyè Igboho, àwọn alálẹ̀ Yorùbá wọ́n máa wà against gbogbo yín nítorí pé he stood at the appropriate time and is still standing for one peaceful means of Yoruba people from the existence of the contraction àwọn kan tẹ̀ tí mo máa sọ pé ẹ kò bá dúró lọ́rọ̀ bólú fúlàní ṣe ń pa wá ṣé fúlàní inú gbọ́ nìkan ló ń pa yín ni economic wise the Yoruba people have been destroyed by the same Fulani cabals many of us cannot survive it so if you think that it's about today I told you that my mom left Nigeria around 90s dollar was not forty naira poor bastard These were women that were traveling with nothing less than $200,000 at any given point when they were going to do business. She knew that problem was coming in Nigeria. She left, leaving four children in Nigeria, sent them to boarding school, and here I am today shouting for self determination. And some of you idiots will come here and tell me I don't know what I'm talking about. Oh, what are you doing in London? It's because my mom saw the vision that Nigeria was dead So she decided to take that bold step as a businesswoman, as a, as a secretary to the Mobile Oil, as at that time, had the privilege to remain in Nigeria, but she refused because Nigeria was going down in the nineties. Bomb bastard all over the place. Oh, what are you doing in UK? Is because my mom saw the vision that Nigeria was not worth staying inside anymore. It is evident that you fail to appreciate the distinction between his advocacy for Yoruba rights and the action of those who resort to violence. Chief Dr. Sunday Igboho's fight is for justice and the protection of the Yoruba lands and people from real and present danger. Are we not in danger? ẹ bá ń bi arákùnrin pé are we not in danger today as Yoruba people we remain in danger until we exit Nigeria. aligning with the brother, brother, brother goals of Yoruba self-determination advocate by Professor Akitoye. Your article, Mr. Abiodun Ishola Ladipo, seems less an informed critique and a more misguided attempt at gaining notoriety by associating your name with that of a reverse elder and scholar. That is not only unfortunate but also counterproductive to the cause of the fostering understanding and dialogue among all Yorubas regarding the future of our dear land. In closing, I urge you to engage more deeply with the history and the current realities of the Yoruba struggle for self-determination. Genuine dialogue requires understanding, empathy, and a commitment to the truth. Only then we, we hope to advance the cause of justice and equality, equity for all peoples within Nigeria. and I'll play the late legend that was killed that told us that it is time that Yoruba people exit Nigeria. tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bá ọkọ̀ wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand AD òmìnira máa dé kúlẹ̀ káàkiri ìpínlẹ̀. èyí sì mọ̀ dájú wípé ọlọ́run òdua ọlọ́run ọ̀nà níyàn ọlọ́run ọbáfẹ́mi awólọ́wọ̀ ọlọ́run adékúnlé ajá sí i. amúwalé ilẹ̀ tuntun náà níbi tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìire náà. Tàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a Àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. lọ́jọ́ àwọn ìbéèrè tí mò ń ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí èèyàn máa wà ní ẹ̀gbin lóòyà lóòyẹ̀jẹ̀. abasi ìfojú wo kì í ṣe àwọn Yorùbá nìkan ni à ń jẹ ní Nàìjíríà bí Yorùbá ti bọ̀ wọ́n ní wọ́n ní àrùn tó ń ṣe ojú náà ìyà tó tó bẹ̀rẹ̀ lábẹ́kúta ń kọ́ òun náà ló ń sílẹ̀ ní kò dàgbò èyí tó bá ń pa ọ̀gá ọ̀gá ní adé èkìtì kọ́ tí ó yàtọ̀ sí èyí tó ń pa ìkejì ní abala ká ní ìlú náà. May his gentle soul rest in peace. Thank you so much, my brother Orelu Aladeji says, and I quote, Thank you so much, uh, Miss, uh, my brother there, Olua Sheyi Farah Femi. Say, God bless you and your family, and same goes to you as well. You also said, I love the way you speak. I have lived there for 24 years. And that is the reason why a bit of accent is in there but I love my Yoruba even though I might not be able to speak it properly. Uh, Oreoluwa Sokwe, people who don't understand the inequality in Nigeria are stupid. They know my brother, but they are just trying to deceive us so that we can love Nigeria more. You went further to say, I have lived in the north, like many Yoruba people and the other ethnic indigenous people. I have seen the injustice. Let us not be stupid. And thank you so much for that. Vikings said, let him come out and have a debate with us that believe it is time to stand on our own. Thank you so much. Let me quickly use this opportunity because, as you all know, uh, you know the children are coming back from school. But like I always say, we are just playing our part. You could be the same person sitting here. I am not better off than any one of you, especially the one. I always like to emphasize on that. But more that you, one, ó kàn jẹ́ pé ibi tó bí olúkálukú wa sí àti vision táwọn parents wa rí my mom saw that vision in the nineties when she travelled out of Nigeria and all her children left Nigeria as well. I pleaded with my mom to attend Unilag and my mom said no. You're not going to any university in Nigeria. You are even better off to come and work here and gain experience. So if you're arriving in UK, you will need some experience before they can get you. I am not the most outspoken Yoruba person. But on this journey, I will protect and defend the Yoruba people, and that is why I said I am your last man standing. Don't tell me I am aggressive when Nigeria has been aggressive on us for 63 years. The unity is not there. The, the Onyibo people and I'm ń Oyibo because my mom doesn't like me to use the word want english àwọn òyìnbó mọ̀ pé we are complete different breeds of people ẹ̀jẹ̀ tó ń lọ lára wa ẹ̀jẹ̀ tó ń lọ níbí báyìí òun náà ló ń lọ lára tiwọ ìyàtọ̀ tó fi di pé ò fresh ni pé it's because you are not nurturing that body tó bá nurture body yẹn dáadáa á jáde tó bá jẹ́ olòṣì jẹ́ kọ́jú ẹ̀ sílé olówó kan for the one week wàá rí pé ẹ̀kẹ́ ẹ̀ máa yọ gbogbo àá máa dán we just want a better life Don't be deceived anymore. I am not saying that you should go out there and become a nuisance with the politicians, but our politicians knows that the history of the Yoruba people must return back to the true indigenous people, not the fake one. Táwọn kan sọ. And like this man said, yes, I am very passionate about this. And you also say, not only that, I traveling is a risk of life as at 8 p.m. in Nigeria, even in Lagos State. We appreciate those that are doing the work as the governor, but we expect them until the dissolution of Nigeria, they must make sure pé Yoruba come first before any other person. That does not mean that we hate the other ethnic. And like I always say, if I was in Nigeria, èmi náà lè máa gbowó oríta, mo lè máa tẹ̀lé ẹmu ló mọ́, àti ráwọn But what we are saying is that There is no unity called Nigeria. It is completely gone. And I'm just waiting for that call. As soon as I get that call, I'm going to shut it down. But it's always better to shut it down before that call comes in. But maybe, just maybe, we should just listen to this man, the late Baobawa Jani and Sopobaku. It was a privilege to follow Igbowo to the palace ní yàrá ọba tó sọ àwọn nǹkan kan fún mi tí mo dẹ̀ rí pé yes lóòótọ́ ni nàìjíríà máa lọ it is time that we go but don't be deceived by anybody <laughs> my friend mr koiki do not let anybody shakama and jeyu you no get british coas eh are you sure are you really sure that i don't have the accent Can you literally say, I don't have the accent? I'm sure you know that. If I have to travel and come out to the country, there's a way that I will now understand what they are saying at the airport as against when I arrived 24 years ago. Because 24 years ago, everything I said, I don't even know whether it was tally with the visa. I just said yes, yes, yes. But they stamped me in. But this time around, each time I return back to UK, the first thing is immigration officer asks me, where are you traveling from? you will not understand that because ó máa dàbí pé àwọn ẹ̀ lọ oh I, i'm just returning back from nigeria i had a great time there that was when i <laughs> used to be African. you know when i don chop amala amalashi you know when you're coming back as soon as you arrive Heathrow that energy just change ah oh ah òtútù gbogbo you know and that's why some people still think that nigeria is a good country it's not nigeria it's our territory Amalashita, amaladis, amaladat. this amala i know that i know that you know And what I always say to the immigration officer, and it's just a tip for you when you're coming, just say that I have missed fish and chips. Ah! unu ìbò yẹn máa dùn kó with the peas. I'm mọ̀ pé o ti gbé nílùú yìí dáadáa. Tó o bá tẹ̀ a máa béèrè have you ever been here before? No, but you know, I've been told about àbí tó bá like pé you're coming for the first time with a visa. Just say that I look forward to the fish and chips. I'm not kò òyìnbó gidi tó bá wà lọ, ó lè má jẹ́ kò rí àwọn àwọn Nigerians Africans àwọn iṣẹ́ àwọn náà ṣiṣẹ́ nínú immigration and I'm just you know we finish the program I'm just you know adding this to it àwọn yẹn lè máa wò pé àbúrò èrèlé kí ni kàn mí pẹ̀lú fish and chips but tó bá lóyìnbó gidi tó wá jágbàlagbà ṣàṣọ fún pé I can't wait to have fish and chips where is the best place to have it wàláì akọ̀lù visa ẹni kò ní wò nǹkan kan mọ́ it is called engagement but nígbà tí èmi náà kọ́kọ́ dé ah gbogbo tó ń bi mí mo gbọ́n kankan o mo gbọ́n nothing òtútù tó mú mi ni pé Do even though pé mo èmi mo lọ gba èmi lọ gba visa fúnra mi ni l'Abuja I went to the British High Commission in Abuja to get the visa myself èyí tẹ̀ lọ́kì ní sìn ìfẹ́ kan jù sọ̀hún ni I did an interview interview ni mo ṣe mo ṣe interview ni many people want me to talk about immigration but I always have the time to do so but we are solving a lot of our people that are arriving like I said I don't have money to give you but if you enter this country and you say you are not going anymore Call me, I'll tell you what to do. It's not for social media, it's a private conversation. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí As at last night, I was still dealing with some problems. Many Nigerians that are arriving, some of you will settle down quickly while some of you will struggle. Only ní control date dé struggle there, but a ti settle it down. Mo kí àǹtí mi lamẹ́ríkà, mo dẹ̀ kí mi kan tí Even those that are still within the Nigerian community is the press of a call to them because mo by bàjẹ́ nínú Nigerian community I was serving the Nigerian community for ten years without being paid UK is a good place if you have the privilege don't let anybody tell you oh don't come to UK tell that person to return back to Nigeria they are born bastard but one thing is for how long are we going to be outside that is the question there's a lot of things that needs to be done. I, I just want to go and live in ijebu but I don't want to live in ijebu where I am having a conversation like this and the police is coming to my door because what disagree pẹ̀lú mi. How can I join the Nigerian community? If you live in the UK, get in touch with me. Find my number from my website. I will connect you to the Nigerian community. And it's good to be part of the Nigerian community because Nigeria is still operating, okay? Until we finally dissolve Nigeria, then everybody go their separate ways. It is called the Central Association of Nigeria in UK under the chairman of Ayo Akinfe. Check him out on Instagram. He put 10 bullet points for the last 10, 15 years I've known him. If the government had made use of one of his bullet points, maybe the country would have moved past where it is today. And they have a lot of different sectors. They have Egbe Kiti, Egbe Oyo, and all that, Jebu, and all that. But the problem is, I've just decided not to find myself in that community anymore. But there's a lot of Yoruba community in UK as well that you can be part of as well. So just reason Mokibu Bunyila can see. Um, you know, let me wind the program down. Thank you so much. If you're new to the platform, I know many of you are new and I read your comment, but don't tell me I am aggressive. I am not terrorist. Bernie, I've, I, like I said, I worked in the community. ẹni tó bá náà wò mọ̀ mí ó kàn try láti play hypocrisy sometimes I see people on the street maybe because they are APC I am not fighting APC if you are APC you, you have the right I have done media work for them some I get I got paid during when Buhari was there and when they were still doing their own you know sometimes they call us PDP even Sowore I mean I didn't get money from Sowore anyway because I thought Sowore <laughs> was going to be president you know I was expecting Sowore to be president you know but Sowore ẹ dìbò fún ẹ dìbò fún Sowore náà Showore was in my studio. We were all at the university, East London University. Àwọn tájọ ṣe ń gbà gbogbo wọn wà lórí platform. And I came to Nigeria to, to, to, to follow up with the convention of Showore in Ikeja. People say I'm aggressive. I'm not. Boko Haram are the ones aggressive. Every Lebanese that is playing, don't forward palori, terrorist. They, that's why I refuse to go back on TikTok. Because for the fact that TikTok can remove me because I am saying the truth, and then they allow terrorists to continue to operate. I don't know whether they are taking down their pages, but all the videos I'm seeing is coming from TikTok, where a, a terrorist, Omba, ẹni tó fún ní títì tó máa ṣe ní I'm sure some of you have seen the videos. We feel your pain, but the only way we can do it now is not by any more election. Election cannot solve the problem let's come back to the reality mo kí so let me just appreciate many of you that have joined us àdẹ̀tọ̀rọ̀ owó lè ní àbí àṣà àtọ̀rọ̀ owó ẹ àníkẹ́ fún wa lówó nísìn torí bá ti sọ̀rọ̀ owó báyìí nísìn gbọ́n ẹ máa sá lọ ni thank you so much once again uh, you know did I start the Twitter space ah I did not mo ṣàwọn pé fóònù kan but at least we had we had the Twitter there thank you so much all my seventy-one uh, people wey dey there I appreciate every one of you. I feel the pain. I feel the pain of many of you, not because we're doing Yoruba Nation. I feel the pain each time I've been home since 2015. The pain is too much. The pain is just too much. It's a deliberate pain. Kí ló dé. Tábà tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ nísìnyí tá let's fold the hands together. Gbogbo àwọn waste time ara wọn yà doesn't work like that. My mom doesn't like me saying that Pamaja. She always cautioned me. Stop saying that. Stop saying that. I don't like it. My wife as well doesn't like it. The one thing is that even if that is going to happen, e, push as much as this. ìyá yẹn ti pọ̀ jù àwa náà you know i mean uk is just you know what it is Toba anyway, you can't do much tó bá níwèé yes you can and like I always say ntọ́ba visit UK you go through immigration it's not a disease don't hide it kódà tí visa ẹ bá ti expire tó bá wà nílùú ìpè mí I'll tell you what to do you have every right to live here as well but through proper immigration don't hide away from there mọ̀mísí tèmi ńgbà kan nígbà tí mo ní mò ń lọ sí home office ìyá yẹn kọ́ wò mí pé home office ló dárúkọ bẹ́ẹ̀ yẹn àwọn máa ń sá fún home office ni mo ní èyí lẹ́ ń sá so kò ń ṣe lẹ́nu ilẹ̀ ṣe ń rí àwa ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pọ̀rọ̀ Yorùbá nation dé you know there will always be a generation that will be different when our parents came here ilé ńlá ló máa ń pè people have jumped from the window and died àti rí àǹtí wa kan wọ́n fi ọ̀bẹ gé ara wọn lọ́wọ́ nígbà tó gbọ́ pé ó mọ ọ́fíìsì lọ gbéyàn kan nínú ilé wọ́n mọ̀ gbà tó slice ọwọ́ ara wọn they have given us that fear lẹ́nu nísìn I just don't want to be immigration you know, I don't do visa. Oh, eh, eh. I will not ask you to send money for visa and you're not paying me for consultation. But I will guide you to at least how you can settle down here, even if you decide not to go with your visa. But you have to do the right thing. Don't run away from immigration. They can't do anything. I'm okay. I'm okay. Okay, ọgọ You need our money. I'm ní àwọn ọmọ issue visa ẹ máa pàdé wọn ní club if you're lucky ó kọ̀ yẹ pé some jobs they don't tell you they don't disclose that I work there some people they will tell you ah I work with immigra immigration I work with the UK via I know a couple of Yoruba people that are working in that sector here in UK everybody has job role àwa tá a dẹ̀ níṣẹ́ ẹ ti bú wa pa níṣẹ́ a dẹ̀ bẹ́ẹ̀ ni owó ni kókó ọmọ ìjẹ̀bú dẹ̀ ẹ bá ń fa account number síta ẹ̀jà gbowó ẹ̀jà gbowó ẹ tẹ̀ fún mi lówó Jímọ̀ náà ẹja gba náírà ta ló máa fún wa ní hundred thousand ta ló máa fún mi ní ten thousand ẹ ẹ máa yẹ kó dìgbà tá a bá sick ọlọ́run ìjà sick náà tá a máa tọrọ owó owó àìsàn àwọn ògbó àìsàn ní bíbá o uh, Viking say maybe we should continue playing the video clips of all the previous leader what they all says about the unity okay we by see if I can play it but definitely a call is gonna come in now pé ẹ kó ìkẹ́ àwọn ọmọ ẹ ti wà lẹ́gbẹ̀ẹ́ so ẹ jẹ́ appreciate yín náà ká tó máa lọ bàbá mi ṣì tún mọ̀ kí ìyá mi amúdàlát owó yẹmi mo kí alùbáríkà jimoh tíwáìlì adéníyì mo kí gbogbo àwọn platforms pátápátá ẹ má bẹ̀rù ẹ̀yin tẹ́ wà nílé pé àwọn máa máa mú yín kankan ẹ má bẹ̀rù okay nobody will pick you up even àwọn ọmọ mi náà pè mí àwọn ọmọ tó ń bá mi <laughs> ọ̀gá ṣé mo sì lè má wọṣọ yorùbá mo ní no why not ẹ má wọṣọ yorùbá nation kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ a kì í ṣe terrorist a kì í ṣe criminal mr bamidele mohammed mo kí gani ta ló máa mú juice mi tó kù ṣe máa mú kí n pass it through social media um, mo kí bàbá mi John Ogundele ẹ má bínú pé sometimes you know, uh, we run a lot of programs that burns your data we, I wish that we have Elon Musk satellite tí mo lè ní ó yá ẹ connect mọ kẹ máa lò just reason mo kí ẹ mo kí triple drs uh, mo kí ẹ̀gbọ́n mi Yẹmi Fatoke ó yá ẹ sáré máa kí èmi náà kí n lè rántí orúkọ yẹn lórí platform Baba wa Wasiu Akinyele, one of my brother, keep up the good work you're doing. Those of us who believe in the struggle will continue to pray for you. Moke Yami Olajire Koka, Mokanti Minot Jire Joseph. Uh, I know many of you expect me to say certain things. You're expecting me, but Olori Kunkunimi, I just sometimes don't want to. Eh, Glasgow, mo nibe. bọ̀ níbẹ̀, ó tutù ó ti tutù jù. Ọ̀dọ́ yẹn ti tutù bí a ní sìn ṣá ẹ̀ bá ń kí general, èèyàn ti Eh? brọ́dà mi dáadáa tó ń ṣiṣẹ́ takuntakun ọmọ ìjẹ̀bú alárẹ̀ mo kí gbogbo àwọn ìjẹ̀bú eh, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti sá kúrò lọ́dọ̀ wa náà kò má tà èèyá eh, mi tona ade Victoria mo kí mo kí àwọn sísítà eh, mi nìyẹn ah, ojú ló fresh báyìí àwọn ọmọ Yorùbá máa ń fine ó yẹ pé mo ti níyàwó tó wà lọ́wọ́ mi ni àwọn Yorùbá máa ń fine gan beautiful beautiful eh? silver badmus mo rí ẹ ń so mo kí gbogbo alẹ́ nǹkan sí brother mi Adébọ́lá Adùnní àbí ìyàwó adẹni náà ọkùnrin ní yà bàbá lẹ́kìtì <laughs> twaile bàbá dáadáa akíngbadé ayọ̀ williams your tutorial has taught many which way to go we can't remain in this slave camp of british fulani longer britain eh, Brit eh easy mo kí ẹ mo tẹ kí ẹ látẹ̀kàn eh easy nìkan dẹ̀ ló máa ń sáré fún mi lówó nísìn òun nìkan ló ń fún wa lówó àwọn tó kò fún wa lówó ẹ má bínú pààní mixella lénìí so mo kí gbogbo alẹ́ nǹkan sí i bàbá mi wọ́n ní àwọn enjoy program yẹn eh, bóyìnbó ṣe ń gbádùn sìgá people are tired they want to go back home not even tired ó ti sọ àwa kan wàláì tàlà ìsìnmọ́ bíi láìláì làhùwà easy brother mi tó wọlé nísìn azeez yẹn tẹ̀bárí mọ́lẹ̀ ní amẹ́ríkà ó fi wá ṣe similar thing sí jẹ́bóde ṣébi tí kò sí náà níbo lọ́ọ́ máa kó gbogbo oúnjẹ sí <laughs> a máa bàjẹ́ mọ́bẹ̀ ni thank you to our biafra brothers i know a lot of you are listening to us as well in as much as i said at the beginning that this is a yoruba broadcast today. Uh, we have many bastards in Nigeria, their brains are not working. Uh, Alan Conde, uh, brother Milawa Kende, very good talk, Mr. Koiki, but the truth is bitter. That's the problem. Hey, Falana Muyiwa Muki, Mukente Wani Port uh, Mukente Wani. Look, all like somebody, Falana Muyiwa studied at the Federal University of Technology Akure. Ó yẹ ká ti máa develop so many things. Ó yẹ kí, you know, we should at least have a good life. Kò ń ṣe ká is not a form of transportation you have a good transportation it will work very well Omitola Kẹ́hìndé ṣe gan ni wọ́n no place like home you know, kò sí kò sí àjò lè dàbí kò síbi tó dàbí lè but I don't want that to say that Rukija mo kí ẹ brother mi um, Kentos mo kí gbogbo if you have the means to get to UK through student through COS whatever means come to UK don't let anybody tell you UK is full up it is not full up come down here Jimoh Razak Mukir. We already have many bastards among us. We hope that they will listen. Uh, my brother, just look at this. Look at Awusa Fulani, idiot human being. Abiodun is a fool. Uh, definitely is a fool. Uh, we know some of you are watching me from the platform of Aluka Ati, uh, my brother. Uh, Omobolaji Abdullah Mukir, Olakunle, thank you so much. Uh, let me quickly appreciate those of you on Afonja TV. I know a couple of you are always there. Um, oh, mo transmit lọ síbẹ̀ látẹ̀kàn ṣá alright let me send the distribution can you imagine mo cross post but a ṣì lọ síbẹ̀ gbogbo tí mo ti ṣe wá lọ gbọ́ ẹ̀yin tẹ́ bá lè máa download àwọn videos yẹn hey Bishop Adesina uh, then ẹ̀yin tẹ́ gbúrò mi pé Koiki it's been a couple of days we didn't see you uh, when I go quiet like that I'm in my own transit <laughs> àbí kí lábàá pé èmi náà lọ on a on a honeymoon or whatever sometimes I just uh, you know, stay back and monitor things, uh, you know, for whatever reason. But whatever it is, hmm. God of the Yoruba land, Jesus Christ, uh, we are not doing Yoruba nation because we want to promote our tradition. No, it's not like that. We love everybody and we appreciate the work that everybody's doing. And then comments now. It's a lot of work. Uh, SK boss Adewale Mukim, don't let anybody fool you that Yoruba people will not survive if we dissolve out of Nigeria let me go now thank you so much because mo fẹ́ kọ́ pè mí kó di pé màá máa kánjú and on that note let's play the anthem mo kíyà tó bí mi lọ́mọ bàbá kítóyè twile ìgbowó ṣà ẹ irúmọlẹ̀ tó ń ṣe kí a máa nífẹ̀ẹ́ kú ni we love you too much too much bó bá pè nísìn tó bá rí miss call mi within ten thirty seconds coordinator ṣẹ́fì ti wá òkè mania mo kàn fi connect káwọn kan gbọ́hùn yín ni a nìyẹn oya oya oya oya you know He's just a very humble guy. Keke Okuzmokin, if I didn't mention your name, don't take it personal. I'm sure you all know that we love you on this platform. Èmi náà to log on àwọn program to kù náà. Tí ìyàwó mi bá disturb mi lálẹ́, ẹ máa padà wá. Ìyàwó máa ní ẹ̀. Bó ti sọ fún wọn pé òun padà bọ̀ wọ́n bàbá ìlú wa sùn sójà máa ń sùn ni. Sójà ò kì í sùn. Má yẹ kọ́ lọ gbọ́ níta pé mo That's what I always tell my wife. Thank you so much everyone. To all the Koiki Media team, ẹ fún wa ní náírà. Ṣé account number yẹn síta kí n tó máa yes or no kẹ́kọ̀ọ́ bá wa raise owó kékeré ká fi ṣe fàájì ní friday ìyá mi bukola underscore bubbling ẹ jẹ́ mo rántí ìgbà tí mo sí nǹkan tó travel lọ sí uk adéwálé àyùbá ló ń rò ah kí ni mo sọ ti pè mí ara náà sọ nìyẹn ọ̀rà ọ̀rà mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ọ̀rà ọ̀rà ọ̀rà we gotta go now ẹ jẹ́ kó máa bọ́ bù ú thank you so much. orí lẹ́yìn. Gbàgbọ́ bá ti bẹ̀rù ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọ ìṣọ̀kan ìṣọ̀kan tó bí ìkẹjẹ ká máa nípa tẹ̀síwájú ọkọ̀ ire ẹ̀gbọ́n mi fà. ẹ̀yin ọmọ dúdú wa ọmọ Oòduà ah, ìjọ kan máa wà tó rìn máa tó máa gba gbogbo àgbáyé lọ lágbára Elédùmarè àwa ní ìmọ́lẹ̀ ògbó àwa ni ìmọ́lẹ̀ hmm. ògùn adúláwọ̀. ògùn adúláwọ̀. ẹja àpà káùntì tó lọ thirty ninety six eighty eighty eight forty eight ṣe ẹgbọ́n dáadáa first bank first bank ọláyọmí kóìkì èmi náà ni thirty ninety six eighty eighty eight forty eight three zero nine six eighty eight eight four eight màá máa retí yín o ẹ lè share receipt pẹ̀lú mi one love thank you so much god bless Yorubaland bye for now.